أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل أغير الله أتخذ وليا فاتر السماوات والأرض وهو يطعم ولا يطعم قل إني أمرت أن أكون أول من أسلم ولا تكونن من المشركين قل إني أخاف إن عصيت ربي عذاب يوم عظيم من يصرف عنه يومئذ فقد رحمه وذلك الفوز المبين وإن يمسسك الله بدور فلا كاسف له إلا هو وإن يمسسك بخير فهو على كل شيء قدير وهو القاهر فوق عبادي وهو الحكيم الخبير قل أي شيء أكبر سعادة قل الله شهيد بيني وبينكم وأوحي إلي هذا القرآن لأنذركم به ومن بلغ أئنكم لتشهدون أن مع الله آلهة أخرى قل لا أشهد قل إنما هو إله واحد وإنني بريء مما تشركون الذين آتيناهم الكتاب يعرفونه كما يعرفون أبناءهم الذين خسروا أنفسهم فهم لا يؤمنون ومن أظلم ممن افترى على الله كذبا أو كذب بآياته إنه لا يفلح الظالمون ويوم نحشرهم جميعا ثم نقول للذين أشركوا أين شركاؤكم الذين كنتم تزعمون ثم لم تكن فتنتهم إلا أن قالوا والله ربنا ما كنا مشركين انظر كيف كذبوا على أنفسهم وضل عنهم ما كانوا يفترون ومنهم ما يستمع إليك وجعلنا على قلوبه أكنة أن يفقهوا وفي آذانه وقرا وإن يروا كل آية لا يؤمن بها حتى إذا جاءوك يجادلونك يقول الذين كفروا إن هذا إلا أساطير الأولين وهم ينعون عنه وينهون عنه وإن يخلقنا إلا أنفسهم وما يشعرون ولو ترى إذ وقفوا على النار فقالوا يا ليتنا نرد ولا نكذب بآيات ربنا ونكون من المؤمنين إن الحمد لله نحمده ونشكره ونستعينه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يدلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم صلِّ على محمد وعلى آل محمد كما صليت على آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على آل إبراهيم إنك حميد مجيد وبعد فإن أصدق لحديث كتاب الله وخير لهدي هدي محمد صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار نعوذ بالله من ذلك ثم أما بعد مشاهدون الكرام إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته adúpẹ́ fún ọlọ́run ọba lérí àwọn orí rẹ̀ àti dẹ̀ra rẹ̀ tí ń ṣe fún wa ní gbogbo ìgbà ní gbogbo ààyè adúpẹ́ fọ́lọ̀ náà pàápàá jùlọ ìtọ́sọ́nà tọ́lọ̀ ń fún wa tó jẹ́ àmọ́ ń lọ́kàn ṣoṣo tó fi wálé náà Islam tí í ṣe ìdáyàtú taufik ọ̀pọ̀ wa ló tiẹ̀ ṣe pé kì í ṣe pé bóyá wàásí kan la gbọ́ tó jẹ́ ajẹ́ mùsùlùmí àmọ́ bíbí tí wọ́n bí wa wọ́n bí wa sínú Islam àwa náà sì ń jẹ́ mùsùlùmí débi pé bí wọ́n bá béèrè lọ́wọ́ wa lónìí pé kí ló dé tó fi jẹ́ mùsùlùmí kí ló fà á tó fi jẹ́ mùsùlùmí ntọ́pọ̀lọpọ̀ àwọn sọ ni pé bàbá mi ni balógun àdínì bàbá mi ni lèmọ́mù bàbá mi ni làdání tàbí ká sọ pé ìdílé wa ìdílé ẹlẹ́sìn ni tàbí ká pé ìyá wa nìyá súnà àbí ìyá lóde àdínì díẹ̀ nínú wa ni ó lè ṣàlàyé pé òun jẹ́ mùsùlùmí nítorí pé òun máa mọ̀ dájú pé Islam nìkan lọ́nà tààrà tó lè gbé èèyàn wà lìjánná téèyàn rí ọ̀nà ọlọ́run torí náà àánú ọlọ́run ni o bá jẹ́ mùsùlùmí láì ṣe wàhálà hìdáyà ọlọ́run ni èyí jẹ́ ti ìṣe kòńgẹ́ gbígba òdodo ó pọ̀ nínú àwọn ẹ̀dá tí wọ́n ń ṣe wàhálà tí wọ́n sì ń dààmú lérí báwọn fẹ́ jẹ́ mùsùlùmí ṣùgbọ́n tí wọn ò rẹ́ni tí ó tiẹ̀ fi kẹ́límọ̀ lé wọn lẹ́nu tí wọ́n wàá máa dààmú àti rẹ́ni tó béèrè lọ́wọ́ wa rí wípé èló ni ó náà tó ń bá fẹ́ di mùsùlùmí ó fẹ́ gba ìsìláàmù ni ó wá ń béèrè pé kí làwọn nǹkan tóun ó ṣe bóyá ó tóun ó pa bóyá olówó tóun ó san tàwa ṣàlàyé fún pé kò náà ní nǹkan ju kó ṣe kálímà lọ ashadu allah ilaha illallah wahdahu la sharika la wa ashadu anna muhammadan abdu wa rasulu kó sì wẹ̀ ó tán ẹ wá worú ẹni tí ń tí ń dààmú bọ̀ látọjọ́ gbọ́ọ̀rọ̀ nítorí in tó fẹ́ tó rò pé yóò ná nǹkó tó di mùsùlùmí tó kàláyà wọ́n sì pọ̀ bẹ́ẹ̀ káàkiri atúrínú àwọn mùsùlùmí lágbàńlá ayé títún fi islam gbáyàn pàápàá nílùú èbó bí amẹ́ríkà àtàwọn orílẹ̀-èdè míì tí wọ́n jọ́kùnrin ọ̀pọ̀lọpọ̀ ọgọ́rọ̀ àwọn ọmọ obìnrin tí wọ́n já lọ́wọ́ funfun ni wọ́n ti kà nípa islam lórí ẹ̀rọ ayélujára tá a mọ̀ sí internet wọ́n sì rí i pé ẹ̀sìn yìí wù àwọn láti ṣe ó wá kọ ẹni tí ó fi wọ́n lé náà wọ́n wà á rí ẹlòmíì tó jẹ́ mùsùlùmí bóyá ọ̀rọ̀ òye lu rẹ̀ kó tó wá ó sámọ̀ pé mùsùlùmí lòun ni wọ́n bá bẹ̀ wọ́n wà á tún mọ dá láàmú pé olówó kan tí ó mọ san páwọn làwọn jẹ́ ó jẹ́ mùsùlùmí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tí wọ́n tún máa fìyà jẹ wọ́n. àwa tọ́lọ́run ò ṣe tiwa bẹ́ẹ̀ àwọn kan ní jìyà lórí pé wọ́n fẹ́ jẹ́ mùsùlùmí tó ń tíbẹ̀ wọn ò sì kú òun gbà tí wọ́n ti màmọ̀ dájú pọ́nà nù torí náà ká dúpẹ́ fọlọ́run tó ṣe wá ní mùsùlùmí ẹni tó sì jẹ́ pé òun náà gba ìsìláàmù ni àbí sínú ẹ̀ lẹ́yìn tó gbọ́ ọlọ́run fi ṣe kòńgẹ́ gbígbà kó náà dúpẹ́ fọlọ́run pé òun ò sí nínú àwọn munkirin àwọn alátakò ọlọ́run ọba kó fi ẹ̀sìn náà kó fi yé wa sí mo jẹ́rìí pé ọlọ́run náà ọ̀kan ṣoṣo ni o ọba alágbára ọba olùkápá kò pé méjì gbìnlẹ̀ mẹ́ta kò sì bímọ ẹnìkan òbí mo jẹ́rìí pé ọlọ́run ọba náà níjọsìn tọ́sí nítòdodo kò tọ́sẹ́ lómi nítorí wípé kí ni ẹni tí ó dáni là ń sìn ẹni tó bá dáàyàn adẹ́dá ni ẹ̀dá ń sìn ó fi hàn pé ẹni tó bá lọ jọ́sìn fún nǹkan míì lẹ́yìn ọlọ́run kò sin adẹ́dá ó ń sin ẹ̀dá bíi tiẹ̀ látara bí ọlọ́run tí ó wá jẹ́ káwa máa sin ẹ̀dá bíi tiwa tá à ń sin adẹ́dá àdúpẹ́ fọlọ́run ọba náà òun ló wá gbé òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wasallam dìde fún gbogbo àgbáńlá ayé wa ma arsalnaka illa rahmatan lil alamin ara ó sì gbogbo àgbáńlá ayé kó máa jẹ́ ìkẹ́ àti ìgbàtánú fún wa ní ìkẹ́ ọlọ́run ọlá ọlọ́run kó máa bá òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wasallam ẹni jẹ́rìí rẹ̀ mo gbogbo àsọtẹ́lẹ̀ tó yẹ kó sọ fún wa ṣáájú kó tó kó láyé lànàbí sọ pátá láìṣẹ́ nǹkankan kù láìsì dá kankan sí ìkẹ́ àtọ́lọ ọlọ́run kó máa bá a pẹ̀lú àwọn ará alé rẹ̀ tí wọ́n mọ́ àti àwọn sàhábà rẹ̀ tí wọ́n bá lò gbà kó mọ́ dáwọ́ dó lérí àwọn wọ̀nyí kó kárí gbogbo mùsùlùmí àgbáńlá ayé pátá tí ó yà wá náà lẹ̀ lẹ́yìn ilé a mọ̀ tẹ̀síwájú nínú àlàyé ọ̀rọ̀ ọlọ́run tá à ń bá bọ̀ nínú suratul An'am tí í ṣe súra ẹlẹ́ẹ̀kẹfà nínú al-Qur'an al-Karim suratul An'am yìí ayé ẹlẹ́ẹ̀kẹ́ẹ̀dógún òun la parí rẹ̀ lánàá pẹ̀lú ògo ọlọ́run ayé ẹlẹ́ẹ̀kẹrìndínlógún òun láti bẹ̀rẹ̀ lónìí a sì sàwọn àlàyé ń bẹ nínú àlàyé ayé ẹlẹ́ẹ̀kẹrìndínlógún yìí àwọn nǹkan tá a gbọ́yé ń bẹ pẹ̀lú ògo ọlọ́run alákọ̀ọ́kọ́ ń bẹ òun ni kí ni jẹ́ alẹ́máṣíya kí ni jẹ́ ẹ̀ṣẹ̀ ọ̀nà mélòó ni ẹ̀ṣẹ̀ pín sí ǹjẹ́ ẹ̀ṣẹ̀ kan wà tó láforíjìn àbí kan wà tí ò láforíjìn bí ǹjẹ́ ẹ̀ṣẹ̀ bákan náà ni gbogbo ẹ̀ṣẹ̀ torí àwọn kan gbà pé ẹ̀ṣẹ̀ kò jura wọn lọ ẹ̀ṣẹ̀ lẹ̀ṣẹ̀ ń jẹ́ ǹjẹ́ tó tọ́ lọ́rọ̀ yìí bí láwùjọ wa lónìí àwọn kan máa sọ bẹ́ẹ̀ wọ́n ní tẹ́yàn bá ṣẹ̀ṣẹ̀ kan ẹni tó pààyàn àtẹni tó jí iyọ̀ tọ́lá wọ́n ní nǹkan kan náà ni lọ́dọ̀ ọlọ́run ẹ̀ṣẹ̀ lẹ̀ṣẹ̀ ń ìjórí bẹ́ẹ̀ nínú Kùránì tí ò bá wá rí bẹ́ẹ̀ ọ̀nà wo ló pín sí kí wá lọ́nà àbáyọ níbi àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí kí la lè fi ṣe tánràn kí la sì lè fi ha ẹ̀ṣẹ̀ ìdánù kí la lè fi rí ìyọnu ọlọ́run kí sì ni ẹ̀ṣẹ̀ ń fà lẹ́yìn náà a tún wá mọ̀ kí ni orí pa ẹ̀ṣẹ̀ lórí ìmánì tá a mọ̀ sí gbàgbọ́ tó bá ṣe pé bá ṣe pọ̀ ń bẹ láàrin àwọn méjèèjì ọlọ́run ọba ó fún wa ní àgbọ́yé bọ́lọ́run bá tún wá gbà wá láàyè a tún tẹ̀síwájú láti lè mọ̀ wípé ìnira àti tani ẹni tí ń fi ń kan ni talentosi sì lè mú kúrò fún ni tàbá gbélé gbọ́ kí ni àwọn nǹkan tó túmọ̀ sí nígbésí ayé mùsùlùmí eléyìí ni nǹkan tí a fẹ́ ṣàlàyé fúnra wa abẹ́ ọlọ́run ọba àlekèọ́lá kó fún wa lágbọ̀ọ́yé rẹ̀ naam súra ẹlẹ́kẹfà áyà ìkẹrìndínlógún àbí ìkẹẹ̀ẹ́dógún suratu an'am naam. àwọn olóyè أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إني أخاف إن عصيت ربي عذاب يوم عظيم من يصرف عنه يومئذ فقد رحمه وذلك الفوز المبين A'udhu billahi minash shaitani rajim asáàdì ọlọ́run ọba kú lọ́dọ̀ àṣẹ ìtàn ẹni ẹ̀kọ́ ẹni ìgbé ọlọ́run mẹ́jì ó ráyè láàrin wa mẹ́jì ó ní kápálẹ̀ wa lórí bismillahir rahmanir rahim ní orúkọ ọlọ́run ọba gẹ́gẹ́ bọ́lọ́run ṣe pànábì láṣẹ nínú àwọn àyà méjì sẹ́yìn tọ́lọ́run bá sọ pé kúl sọ fún wọn bá a pè ní uslubu tẹ̀lẹ́kìn ọlọ́run tó sọ fánàbì ní ipe sọ fún wọn inni akhafu in asaytu rabbi adhaba yawmin adhim inni akhafu sọ fún wọn àwọn wo ni àwọn Kùrọ́ẹ́ṣì nílùú Mẹ́kà àti gbogbo aráàlú Mẹ́kà pátá àti gbogbo àgbáńlá ayé wípé ìní àkọ́ọ̀fù. dájúdájú èmi àkọ́ọ̀fù ń páyà kí ni tí ń páyà òun náà ni àdábáyà omi àbí. mọ̀fúlù ẹni ẹ àdáàbà èmi ń páyà ìyà ọjọ́ tó tóbi ọjọ́ wo ni ọjọ́ tó tóbi òun náà ni ọjọ́ ọ̀gbìndì alkiyama gẹ́gẹ́ bọ́lá ń ṣe sọ fún wa nù suratul hajj ọlọ́run ní iná zalizalata sáàtì. iná zalizalata sáàtì ṣe ọ̀nà àdìm ọlọ́run ní mímítìtì tí ó ń ṣẹlẹ̀ níjọ́ gbẹ̀ndẹ̀ alkiyama ọ̀wárì tí ó ṣẹlẹ̀ ńjọ́ náà ṣe on abim ó mọ̀ nǹkan tó tóbi ni ìlójá àmọ̀ pọ́jọ́ gbẹ̀ndẹ̀ ó náà ni yaoman abim ọjọ́ tó lágbára ó wá ní mò ń páyà ìyà ọjọ́ náà in asan ìtura bí n bá yà pa ọlọ́run tí n bá yà pa àṣẹ tí n bá bẹ̀rẹ̀ sí iṣẹ́ lọ́hùn. man yusrafu anihu an adabi yawmin abim ẹni ọlọ́run ọba tó bá gbé ìyà náà jìnà sí tàbí tá a gbé jìnà sí ìyà àjọ náà fákọ̀ọ́dí rọ̀hìmá ẹ ọlọ́run ọba mọ̀ ti kẹ́rù ẹni bẹ́ẹ̀ wàdálí kálífà ó zòlè mọ̀bíìn sọ́rfù àbí gbígbí ọmọ èèyàn jìnnà sí ìyá ọjọ́ gbèǹde alkiyama ọlọ́run ní kó sọ fún wọn pé dáálíkà eléyìí ní gangan ni fáúzùlà mubin ó gangan ní èrè tó fojú hàn gbogbo àwọn èrè yòókù àbí yòówù téèyàn lè máa jẹ láyé kò séyìí tó jèrè tó tóbi ń bẹ àyàfi ẹni a bá gbé jìnnà sí ọjọ́ gbèǹde alkiyama lọ́lọ́run fi ní máa ń zú sí àánì nẹ́rì wà òdìkílà lìjánà fàkọ́dí fáázà ọlọ́run ní ẹni tá a bá gbé jìnnà síná lóòjọ́ alkiyama tá a wá fi sínú àlìjánà ó ń tọ̀hún mọ̀ ti jèrè òun náà ní èrè rẹpẹtẹ eléyìí náà lè rìn tó fojú hàn nínú àyà yìí ọlọ́run ní kànábì ó sọ fún gbogbo wa iná sọ yìí tó rọ́bì tó ń bá yapa ṣe ọlọ́run kí wá ní jẹ́ ẹ̀ṣẹ̀ ẹ̀ṣẹ̀ náà ni tarukulu wajibat kéèyàn ó gbéjù sílẹ̀ ìtọ́lọ́wọ́n bá ṣe lọ́ranyàn ẹ̀ṣẹ̀ ni wàfíìlú kéyìn ó máa ń ṣe nǹkan tọ́lọ̀wọ̀n bá ṣe léèwọ̀ ẹ̀ṣẹ̀ ni ọ̀nà méjì tó gbà wá nìyẹn àkọ́kọ́ ìtọ́lọ̀ ń pàṣẹ rẹ̀ ní àṣẹ tọrọ ẹ̀yàn dandan gbọ̀n pé ká máa ṣe mọ́ amárọ̀lọ́ ubì aláwájú ìlìzáàmù ṣe wá gbé jùlẹ̀ kò ṣe ẹ̀ṣẹ̀ nìyẹn bitariki ọlọ́run pàṣẹ gbígbé jù lẹ́ẹ̀rẹ̀ aláwájí ilizam ní ti gbígbé jù lẹ́ẹ̀ tọ̀ràn àyàn èèyàn wá bẹ̀rẹ̀ sí máa ṣe ẹ̀ṣẹ̀ náà nìyẹn ẹ̀ṣẹ̀ yẹn ó wá pín nínú rẹ̀ màásí ńlá yàtúrò aláhù ìbẹ̀ǹbẹ̀ ẹ̀ṣẹ̀ yìí tó ṣe pé ọlọ́run ìbẹ̀m̀bẹ̀ màá sí ń tàdíkùlù tààtà èyí tó ṣe pé ń bẹ lábẹ́ fẹ́ bí ọlọ́run bó bá wọ ọlọ́run ó lè forí ẹ̀jì bó bá sì ó lè má forí ẹ̀jì ó là ń pè ní alkabair ìbẹ̀m̀bẹ̀ àwọn èyí tó ṣe pé tùkàfírù alẹ́ àmẹ́lù sọ́ọ́líhà àwọn téèyàn bá ń nílé ayé a máa èèyàn ní bùkátà sí túbá kò ní bùkátà sí ronúpìwàdà ń bẹ bó bá ti ń ṣe dáadáa yóò máa parẹ́ òun là ń pè ní asọgá èrò kí wá ni wọ́n ń pè ní ẹ̀ṣẹ̀ gẹ́gẹ́ bá a ṣe ṣàlàyé tabawo dáadáa rí pé méjì náà ló pín sí òun náà ni alikabair kabirọ ẹ̀ṣẹ̀ ńláńlá wa sọgírọ tàbí jámù rẹ̀ sọgọ́ èrò àwọn ẹ̀ṣẹ̀ kéékèèké òun ni méjì tó wà á rí ẹ̀rí eléyìí tábàwọnú súrọ́tù nìsá súrọ̀ ẹlẹ́ẹ̀kẹrin nínú Quran ayẹ̀ kọkànlélọ́gbọ̀n ń bẹ́ẹ̀ náà. ọ̀rọ̀ ní tajitẹ́nìbù bẹ́ẹ̀ bá lè jìnnà sí nam. tẹ́ bá lè jìnnà sí àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá tá a ṣe léèwọ̀ fún yín pé kẹ́ ẹ mọ́ dédìí ẹ̀. nuka fírọ̀ ankum sáyé àtìkún in ó jẹ́ rèdí tẹ́ ṣe yẹn ni pé a wàá mọ̀ ọ́ fún yín a máa ṣe àforíjì fún yín àwọn ẹ̀ṣẹ̀ yín kéékèèké tẹ́ ti ṣẹ̀. kárìmà kò wá sí nǹkan tá a ṣe fún yín ju pé a fi yín wọ̀ sínú ọgbà àlìjánná tábà tó wo inú súrọ́tù nájímù súrà kẹtàléní àádọ́ta nínú Qur'an àyà ẹlẹ́ẹ̀kejìlélọ́gbọ̀n súrà fifty three aya 32 ọlọ́run ọba tún sọ fún wa nípa alikabai níbẹ̀ náà ọlọ́run ní alẹ́dínà yẹjítẹ́ níbú náà kaba ìrọ́lẹ̀ ìsìn ìṣà ìlà náà bẹ̀rẹ̀ láti aya kọkànlélọ́gbọ̀n bẹ́ẹ̀ ọlọ́run ní ẹgbọ́ lillahi ma fi samawati wa ma gbogbo ohun tí ń bẹ nínú sánmà méjèèje pátápátá àti ilẹ̀ méjèèje tó wọn ọlọ́run ọba ní ẹnìkan ibò òun dùú. ọlọ́run ní ilé ajísíyà kóun ó lè san àwọn wo ni lẹ́sàn-án àlẹ́dínà àwọn èèyàn tí wọ́n ṣe búburú kóhun ó lè san wọ́n lẹ́san aburú wọn. kóhun ó sì lè san wọ́n lẹ́san alẹ́dínà àásànù àwọn tí wọ́n ṣe dáadáa bèlè ó sí náà kóhun ó san wọ́n lẹ́san iṣẹ́ rere wọn pẹ̀lú dáadáa. àwọn wo ń sọ pé wọ́n ṣiṣẹ́ rere àwọn làwọn tí wọ́n jìnnà sí kàbá ìrọ̀lẹ̀ ismi àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá wàlè fàwáìṣ ní tí wọ́n pè ní fàwáìṣ òun náà ni jámù ùfà ìṣà òun náà ni tẹ́yìn àṣejù ìpìlẹ̀ fáìṣà nìyẹn àṣejù mo rò pé ó ti yé àlfàwáìṣà yóò wá máa jẹ́ àwọn ẹ̀ṣẹ̀ tó burú ìkọjá àlà àwọn tí wọ́n jìnà sí illa lamam àyàfi àwọn ẹ̀ṣẹ̀ kéékèèké onìkan ni bóyá ká bẹ̀rẹ̀ látorí ìyẹn má tẹ̀síwájú ṣá. inna rabbaka wasi'ul maghfirah dájúdájú ọlọ́run ọba ọba tó gbáàyè ni ọba tó gbòòrò ni aláforíjì ni. ọlọ́run ọba lòun lòun nímọ̀ jùlọ nípa yín nígbà tó ń dá yín láti inú ilẹ̀ tó ń dá bàbá wa láti inú ilẹ̀ náà ni Adam. wàyídà antum àjínà tó ń fi bùtú ní umar àtìkùn àti nígbà tẹ́jẹ́ àjínà tẹ́jẹ́ jẹ̀nín tẹ́jẹ́ ọlẹ̀ nínú àwọn ìyá yín tẹ́ẹ̀tì mọ̀ nǹkan kan rárá ọlọ́run lòun lòun nímọ̀ jù nípa yín lọ́nà fi sọ́nu suratul Luqman wípé wa ya'lamu ma fil arham ohun ọlọ́run ọba ló mọ tí ń bẹ nínú oyún ọlẹ̀ tí ń bẹ ń bẹ ẹnìkan ò lè ṣàlàyé fóun ọlọ́run bó ṣe jẹ́ òun lòun ó ṣàlàyé ẹ̀ ẹ̀ bá lọ ṣe scanning ẹ̀ bá lọ ṣe gbogbo ntẹ́ ẹ fẹ́ ṣe láyé ìtọ́lọ̀ ń bá ní nǹkan yẹn ó padà jẹ́ náà ni ó padà jẹ́ ẹ̀yin lè pé báyìí ni ó jẹ́ kó má jẹ́ bẹ́ẹ̀ aréyìn ni nígbà Babangida tó jẹ́ president Nàìjíríà gbogbo wọn ni sọ ń jọ́ náà nígbà táwọn ṣe scanning ìyàwó pépà gbé wọn lọkùnrin ní òbí ṣùgbọ́n gbà tí ó ma Mariam gbà náà ó lọ bí obìnrin èyí ń clear gbogbo pépà ló gbé gbà náà ní Nàìjíríà yìí nílẹ̀ ọmọ tí fẹ́ bí olórí ibú ní ni àbó wo ni ó professor ni ó dáa àbí ọ̀gá àwọn wẹ́lì scanner wo ni ó gbé jáde obìnrin kan ni ó ní àbí méjì àbí òtí ẹ̀ ní lóbìnrin láyé tó bá jọkùnrin scanner wo ni ó bá wa gbé ìlú wo ni ó máa padà gbé nígbésí ayé ẹ̀ níbo ni ó parí ayé ẹ̀ sí scanner wo ni ó gbé jáde lọ́lọ́run fi nínà láàyín dárí límù sáà wàyúnà zilu lè gọ́ ìsà وما تدري نفس ماذا تكسب غدا وما تدري نفس بأي أرض تموت àwọn nǹkan tí scanner ò lè gbé nìyẹn o omi mélòó ni ó mú láyé tí èkú kò lè gbé o àbó lè gbé níbo ni ó kú sí kò ní gbé ọlọ́run ní uwa alamu bikum id an idi antum ajinnatun fi butuni ummahatikum nígbà tẹ́ wà nù ya yín tẹ́ jẹ́ ọlẹ̀ tẹ́ tí jẹ́ nǹkan kan fuetus kí ni yín gbà náà olónímọ̀ jù ń pa yín gbà náà. nínú àyà mi ọlọ́run ní látàlámù náà ṣe à ẹ̀ mọ̀ kan gbà náà ìgbà tẹ́ dáyé ló ń kálukú wá ń fẹ́ hò àwa lọ́lọ́lá àwa alágbára alágbára nígbà tó wà ń nú kí lọ jẹ́ ń gbà náà ó tiẹ̀ tó gbà tí wọ́n gbé ẹni tí ń pèrè ẹ̀ lálágbára nígbà náà o tí wọ́n bá gbà kò lè dára ẹ̀ mú o ó tiẹ̀ tó àwọn alágbára tì sìn ṣe ẹ̀bá àwọn ọmọ tì sìn tún lajú báyìí wọ́n fẹ́ẹ́ lè lajú nú ẹ̀jẹ̀ wọn ò sì fẹ́ diwọ́ mọ́ òun díjú ẹlòmíì òdìdí wọ́n ní àwa ló ń bú tàǹbàpà rẹ̀ ńlẹ̀ yìí ọlọ́ni látà àlàmúnà ṣe à tẹ̀síwájú àfà wala tuzaku látara bẹ́ẹ̀ ẹ má fọ́ra yín mọ́ ohun ọlọ́run ọba lòun mẹ́ni tó páyà òun jùlọ látà tuzaku anfusakum ìtumọ̀ méjì ló mú mẹ́ta ni àkọ́kọ́ ń bẹ́ẹ̀ ma fọ́ra rẹ ma pé wọ́n ló mọ́ látúzákú àǹfùsàkùn ó bá yín bẹ̀ ẹlẹ́ẹ̀kejì látúzákú àǹfùsàkùn ẹ má fẹ́ lómíì sọ pé wọ́n ló dáa má tó sọ kan ló ẹlẹ́ẹ̀kẹta ń sọ pé jọ ló eléyìí ni kìí ṣe pé èèyàn kọ̀ọ̀kan ṣùgbọ́n ìjọ ní ìsinmọ́ sọ pé òun ló dáa jù wúwa alámú bí mẹ́ni ìtakọ ọlọ́run ló tó páyà òun jù kí wá ní ìtumọ̀ ọ̀rọ̀ yẹn ìtumọ̀ rẹ̀ ni pé màmá sọ wípé ìwọ à ibi tó ń sin lọ́n dé kò sí tó ń ó béèrè lọ́lọ́n tí ò ní fún à látìgbà tó ń ti wà kéke òun ò parun à kò sí ni má sọ bẹ́ẹ̀ Ànábì wa Musa alayhi salatu wassalam ọlọ́run kọ́ wa lẹ́kọ̀ọ́ lọ́ta rẹ̀ Ànábì ni ó sọ nílùú Israeli njọ́ náà wípé ta lẹ́ni tó nímọ̀ jù nílùú Israeli ní gbogbo ilẹ̀ Israeli ta ló nímọ̀ jù ọlọ́run wá fi yé wípé ọlọ́run ló mẹ́ni tó nímọ̀ jù ní ló fi lọ pàdé Khadru ní gbogbo ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ yẹn fi ṣẹlẹ̀ má fọ ẹlòmíì mọ́ ẹnìkan kú oníwàláì ọmọ àlìjẹ́nà làfà yìí a oríran rí ó mọ kọ̀kọ́ ẹ̀ ìntọ́ ọmọ nípa ẹ̀ ló sọ pé àwàláì ah, tẹ̀lé àfàyà mọ́ kírun ó ó kè é pàjẹ́ mọ́ jẹ ah, àfàyà mọ́ tọrẹ ó ìwà àfàyì dán ó àfàyì mọ́ tutù o ó àfàyì àmọ́ mọ́ sọ̀rọ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ o ó àfàyè sọ̀rọ̀ púpọ̀ àwọn tó mọ̀ yẹn ló máa sọ ń pa ẹ̀ ò ní sọ pé wàláì ọmọ àlìjẹ́nà ni nínú àkídà alìsúnà wàlìjàmá a lè pẹ́ nìkankan lọ́mọ àlìjánná àyàfẹ́ ni tọ́lọ́run ọba bá pè lọ́mọ àlìjánná tààrẹ́ rí fún kó sọ bẹ́ẹ̀ nu kùránì tàbá sọ pé ọmọ àlìjánná ni ńlá fi mọ àwọn àlàáṣàrò àlèmọ̀bàṣàrù nàbìlìjánná àwọn mẹ́wàá mọ̀bàṣàrù nàbìlìjánná tá a fún nírò àlìjánná látàyè ànábì ló sọ wọn nínú wọn ni àwọn wo ni àwọn àléfà mẹ́rẹ̀ẹ̀rin wọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ànábì ló sọ fún wa nínú àwọn tí ó wà àlìjẹ́nà àmọ̀ pé Bílálì wà ń bẹ̀ ànábì ló ń gbọ́ jíjìn ẹsẹ̀ rẹ̀ nú àlìjẹ́nà àtàwọn oríṣiríṣi bẹ́ẹ̀ ẹni tẹ́rì bá ń bẹ fún yẹn la fi rinlẹ̀ pé ẹni yìí o ọmọ àlìjẹ́nà ni ṣùgbọ́n ẹni tí ò bá ti sẹ́rì fún àmọ́ bẹ lọ́hún lé lórí àmọ́ bẹ lọ́hún fún ni pé ọlọ́hun báwa ṣe lọ́mọ àlìjẹ́nà ànábì sì kọ́ wa lẹ́kọ̀ọ́ ẹ̀ tá à bá ń kírun sókùú nínú àwọn àdúrà tá máa ń ṣe man ahayaita minna fahayihu ala al-islam wa ma amata minna uh, fa'amitihu ala al-islam allahumma la tuharrimuna inú àdúrà tí wọ́n máa ń ṣe tábà mú látòkè anábì sallallahu alaihi wasallam ó ní ẹnikẹ́ni tó bá yè nínú wa bá wa yè lórí islam ẹnikẹ́ni tó bá sì pa nínú wa pa sórí Islam wala na ba'da nam pé má ṣe ẹ̀san yìí léèwọ̀ fún wa ò lẹ́yìn tí ń tọ̀ ń ti lọ. Hmm? ànábì tún máa ń sọ yìí pé ọlọ́run ọba ò bá wa fẹ́ sàárè fún kó sì bá wa ṣe mẹ́tíkọ́là rẹ̀ ibi tó fẹ́ lọ wọ̀ kó bá wa ní ṣe ní kíni o kó bá wa ṣe ní rọrùn fún nínú àwọn àdúrà tí wọ́n máa ń ṣe nígbà tá a bá ń sìnkú. mo rò pé ó ti yé irú àwọn béèrè tí wọ́n máa ń béèrè bí òkú pé aṣẹ̀yídí tún ṣẹ̀yídí na bídí àní kàn béèrè pé njẹ́ ajẹ́rìí pẹ́ ni yẹni rẹ ni ajẹ́rìí pẹ́ ni rẹ ni kò bá mu wọn ìbéèrè ń gbà yá ànábì àdúrà láṣẹ fún ànábì ní isal isalule akhikum fabata fa inna ule ana yusal ẹbẹ ẹ tọrọ fún ọmọ ìyá yín tí wọ́n sìn yìí kẹ́ tó kú òǹbẹ yìí ìdúró ṣinṣin nígbà táwọn mọ̀lẹ́kà ó máa béèrè ọ̀rọ̀ lọ́wọ́ rẹ̀ torí pé ní ìsìn wọn ó máa béèrè ọ̀rọ̀ lọ́ẹ̀ ẹ̀wọ̀n táwọn mi ń sọ àdúrà láàmọ̀ ṣe kí ni láàmọ̀ ṣe fún wa ni ẹ̀ kò nídìí àdúrà ó ti ṣiṣẹ́ àdúrà tàbá ń ṣe àdúrà kan ń dà àwọn ara wa ni so látara bẹ́ẹ̀ kí la fẹ́ lò nínú àyà yìí ni pé ọlọ́run ọba sọ̀rọ̀ ó tún kù náà kálọ̀ kàáyún fúnra wa ní suratu shura súra kejìlélógójì àyà ìkẹtàdínlógójì súra 42 àyà 37 àbáṣàríkà ọlọ́run ní mọ́ láti verse 36 wà mọ́ ùtí tún mi ṣe in ọlọ́run ní gbogbo ń tá bá fún yín láyé ohunkóhun tá a bá fún yín mọ̀tá wùlẹ̀ ayá ti dúníyà ìgbádùn ayé nìkan ni èyí bó ogun jeep ayé ló mọ bó o jẹ oúnjẹ gidi ilé ayé ló mọ bó o sùn sórí bẹ́ẹ̀dì tí ń lo electric heater ilé ayé ló mọ. kódà bó ń ṣu sínú wc tí ń tàǹbà fún ọ fún rẹ ilé ayé ló mọ. وما عند الله خير ọlọ́run ní ṣùgbọ́n o ma inda Allahi èyí tí ń bẹ lọ́dọ̀ ọlọ́run khairun olólóore jùlọ wà á bí kọ́ o ó sì ṣẹ́kù tí ò ní tán mọ́ fún àwọn tí wọ́n gba ọlọ́run ọba gbọ́ lódodo. wa ala rabbihim yatawakkalun àwọn tó ṣe pé olúwa wọn ò ní wọ́n gbára lé wọn ò gbára lé nǹkan míì wọ́n àwọn yẹn aláàtìfù ní lérí àwọn tí wọ́n ọlọ́run ọba sọ pé òun ó san lẹ́san tá a sọ yẹn ọlọ́run àtàwọn wo ni alẹ́dínà yẹjí tẹ́ni bú àwọn tí wọ́n ń jìnnà sí àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá wà lè fún àti àwọn ẹ̀ṣẹ̀ tó burú ìkọjá àlà tí wọ́n jìnnà sáwọn àwọ̀ àbàjẹ́ wá ìdámẹ́ gọ́dìbù táwọn èèyàn yìí bá bínú um yagfirun wọn a máa mójú kó wọn máa ṣàforíjìn wọn èé bínú títí tí wọ́n bẹ̀ wọ́n títí tí wọn ò ní gbà wọ́n ń bẹ̀ ní àwọn kàfímínà lọ́gọ́ìs ọlọ́run ní àwọn èèyàn kan bẹ̀ àwọn tó yẹ pé wọ́n máa gbé ìbínú mi ìníwọ́n wa. àlàyé táwọn ń ṣe fúnra wa òun náà ni pé ẹ̀ṣẹ̀ pín sí méjì alkabair kí ni ń jẹ́ ẹ̀ṣẹ̀ ńláńlá apá kan nú àwọn àfáà wọ́n ṣe àlàyé tí ń jẹ́ ẹ̀ṣẹ̀ ńláńlá pẹ̀lú òǹkà wọ́n ṣe òǹkà rẹ̀ àwọn kan sọ pé méje ni àwọn kan sọ pé àádọ́rin ni àwọn kan sì ṣe àlàyé tí ń jẹ́ ẹ̀ṣẹ̀ ńláńlá pẹ̀lú ìtàlẹ̀pẹ̀ ní tadid wọ́n wọ́n ṣàlàyé rẹ̀ fún wa albayan wọ́n ṣe tààrífù ẹ̀ wọn ò mú wá níye nínú tààrífù tí wọ́n fún wa ó ní èyí tí wọ́n sọ pé ma naha aniwu ma naha aniwu Allahu wàlẹ̀ athari ani salafi sọ̀lẹ̀hìn èyí tí ọlọ́run ọba àlékè ọlá tó ṣe léèwọ̀ fún wa àtòjíṣẹ́ nínú Qur'an àti sunna àti nínú orí palátọ̀dọ̀ àwọn sàábé àwọn yẹn ni wọ́n ń pè ní kíni ẹ̀ṣẹ̀ ńláńlá àwọn míì ṣàlàyé gẹ́gẹ́ bí al-imam ashinkiti nínú adwaul bayan gbàtà fẹ́ ṣàlàyé wọ́n ní mọ̀nìrìtàkàbà ṣéyàn mínàlá àvọ́ ìmímà fi ìhádùn fi dúnìyà kàlíkọ́tìlì wà zina wà sárìkọ́tì wà já àfi ìwà ìdùn fìlì àhìrọ́ min àdábìn àwògọ́dọ́bìn àwòtàdídìn àwòláàní àwòláàní fa ìlì alàlìsánì nàbìyí na muhammadin sallallahu alaihi wasallam wọ́n ní tí ń jẹ́ wọ́n lòun náà ni wọ́n ní ẹni tá a lè sọ wípé ó ti dá ẹ̀ṣẹ̀ ńlá òun lẹni tó bá ti ṣe nǹkan kan nínú àwọn ẹ̀ṣẹ̀ èyí tó ṣe pé fi ìhádùn àti sọ ìjìyà kan fún nínú Qur'an àbí sunna láyé kalikotni wa zina gẹ́gẹ́ bí kéèyàn ó pààyàn Ọlọ́run ti sọ̀dájọ́ ẹni tó bá pààyàn láyé á pa òun náà ni kọ́tùlù wa ṣàlàyé nínú tafsiri èyí tó lọ lọ́dún tó lọ ọlọ́run jẹ́ adébẹ̀ ńgbà náà wípé a ní kọ́tùlùlẹ̀ amd ó mọ̀ọ́mọ̀ pa àyàn a ní ṣíbíhùlẹ̀ amd ó dàbí ẹni pó mọ̀ọ́mọ̀ pa wàlẹ̀ kọ́tọ̀ ó ṣeéṣì pa ṣùgbọ́n lọ́dọ̀ àwọn oníkọ̀ọ́nùn òfin tiwa tá à ń lò nàìjíríà báyìí méjì làwọn mọ̀ alẹ́ amd wàlẹ̀ kọ́tọ̀ ó mọ̀ọ́mọ̀ mọ́dà àti manslaughter ó mọ̀ọ́mọ̀ pa ó ṣe é ṣì pa ṣùgbọ́n ṣẹ̀rí Islam wá fi kan kun ṣíbíhùlẹ̀ amd ó dàbí ẹni pọ́ mọ̀ọ́mọ̀ pa ó dàbí ẹni pọ́ mọ̀ọ́mọ̀ pa yẹn ni pé n tó fi ṣe kì í ṣe nǹkan tí máa pààyàn tá a mọ̀ ṣùgbọ́n wá fi nǹkan náà ṣe ó sì kú fún àpẹẹrẹ ọ̀rẹ́ wọ́n ti máa fi lu yàn látọjọ́ tó ti pẹ́ kódà àwọn Yorùbá ni wọ́n ní ọ̀rẹ́ ìpọ́mọ ó lè palẹ̀kùn sá ẹnìkan wá lùyàn lọ́rẹ́ ó nà lọ́rẹ́ báyìí ọmọ nbá gbẹ́mí mi ṣíbí olè amdùnú ó dàbí ẹ̀ ń pọ́ mọ̀ọ́mọ̀ pa tọ́rọ́ mọ̀ọ́mọ̀ lù náà ni ṣùgbọ́n tó fi lù ní kò sínú tá a mọ̀ pé mọ̀ ọ́n pààyàn bí ẹ bá fi lù yàn ṣùgbọ́n ẹni tó mú àdá tó ṣáàyàn èyí ni amdùnú ó mọ̀ọ́mọ̀ pààyàn nu kò lè nínú ṣẹ̀ríà kò lè sọ pé òun ṣe òun ṣèṣì gbogbo èèyàn ló mọ̀ padà mọ́ bẹ́ẹ̀ yàn lórí kàbófinrin ṣóńṣógùn nú lọ́wọ́ ní kìí sì ṣe pé òun fẹ́ pa o wọn ò ní gbà torí pé a ti mọ̀ pé irin ṣóńṣó tó bá wọ́ èèyàn nú ó lè pa àyàn mo rò pé ó ti yé irú ẹ̀ ní télọ̀ tó lẹ sísọ́ọ̀sì mọ́mọ́ ẹ̀ ọmọọṣẹ́ ti ń sá lọ bóyá gé aṣọ nígekúge ó baṣọ jẹ́ sísọ́ọ̀sì yẹn wá wọ́ lẹ́yìn ọmọ yẹn á gbẹ́mí mi wàhálà ẹ̀ ó máa mọ̀ paniwó fún un torí pé sísọ́ọ̀sì yẹn mú ní ṣóńṣó ó sì lè wọ̀ ọ̀yàn lára ó mọ̀ pààyàn ni fún un mo rò pé ṣùgbọ́n kìíní tí wọ́n fi ń wọ́n èèyàn tẹ purul ọ̀pá tí wọ́n fi ń wọ́n èèyàn ó lé lù ló bá gbá ń bí ojú lọ́mọ bá gbàbẹ̀ lọ ṣíbíù là ń dùnú kò má mọ̀ pa kọ́tọ́hù ni pé o gbẹ́ kànga síbì kan kànga yẹn inú lẹ́tí ẹ̀sìn ló gbẹ́ sí àmọ́ kọ́fà rẹ̀ nìkan bá gbàbẹ̀ lórí bẹ́ẹ̀ ló bá kú ẹ̀pẹ́ ńgbà tí wọ́n ń gbẹ ẹ̀ tí ì ṣe bóyá ẹni tó gbẹ́ kànga kó tó ẹ̀ bó omi sì ti kún bẹ̀ lẹ́nìkan bá rí bẹ́ẹ̀ ló bá kú kọ́tọ̀ ònù ìwọ náà ló pa o ṣùgbọ́n ò mọ̀ọ́mọ̀ pa o ṣe ìṣìpa ni inú ṣẹ̀rí Islam wọn ní sọ pé sójú rẹ̀ fọ́ ni ṣé kò rí kankan rárá o ìwọ tó fi kankan lẹ̀ tó di ni wọ́n mú tó fi nǹkan bò so látara bẹ́ẹ̀ irú àwọn nǹkan yẹn èyí tá a ti ní hádù fún ìjìyà fún nínú ṣẹ̀ríà bíi zina àti níjìyà fún àbí bí ó lè àsárìkọ ọlọ́ọ̀ni ká gé wọn lọ́wọ́ àbí ntọ́lọ́nsọ́nu wọ́n ní wàjá àfi wàhídùn fil àkhírọ̀ ṣùgbọ́n nínú kùránì àbí súnà kò sí e, ìjìyà kan pàtó tọ́lọ̀ ní ká fi jẹ́ ń tọ̀hún ṣùgbọ́n lọ́wọ́n ọba ti ṣèlérí ìyà fúnrú ẹni bẹ́ẹ̀ níjọ́ gbéǹde alkiyama ọlọ́run ṣèlérí ìyà fúnrú ẹni bẹ́ẹ̀ min adab ìyà àwọn gọ́gọ́bin àbọ̀wọ́ bínú sí àwọn tahdidin àbídẹ́rùbà kan àwọn laani faili àbọ́lọ̀ ńlá àná ẹni tó ṣe alálìsáni nàbì yínà látòrí ahọ́n ànábì fún àpẹẹrẹ ẹni tí ò léjì tó wá gbẹ́ èjì sẹ́yìn ara ẹ̀ nínú kàbá ìrìlá kà á sí ẹ̀ṣẹ̀ ńlá ni torí àbí ẹni tí ń fa irun ojú irun gbèjú gẹ́gẹ́ àwọn obìnrin tí wọ́n máa ń fa tí wọ́n bá fa tán wọ́n tún wá fi lẹ́ẹ̀dì wọ́n ètò tàbí ẹni tí ń ṣe tàtú táwọn Yorùbá ń pè ní sọjú tí wọ́n ti ṣe ń jọun tá a ti pati tó tún wá di gbajúmọ̀ lónìí táwọn èèyàn tún fi ń dolówó rẹpẹtẹ kódà àwọn èèyàn ń tàtú sórí ahọ́n ee ètò tún jórí ahọ́n lọ wọ́n ń ṣe tàtú sí ẹyin ijú gan ó dà pé mo gbọ́ pé ń ṣe ṣùgbọ́n tí ìmọ̀ èèyàn mo kàn gbọ́ èèyàn fẹ́rẹ́ ni tàtú yìnyẹn ẹni tó bá ṣe ẹ̀hẹ́n tàbí ẹni tí ń ṣe bí obìn àbọ̀ obìn tí ń ṣe bí ọkùnrin ọkùnrin tí ń ṣe bí obìn tàbí ẹni tí ń fi irun kúrun gbogbo àwọn èèyàn ẹ̀ṣẹ̀ ńláńlá ni kí nìdí torí pé ànábì ní làánà lọ wàásìlá wàlì mustausila ọlọ́run ọba ṣẹ́bi ilé gbogbo ẹni tí ń fi irun kúrun fún yàn àtẹni tó ní kábò ń fi irun kún attachment inú làánà lọ wàásìmá wàlì mustaushima gbogbo ẹni tí ń kọlà fún èèyàn ẹni tí ń ṣe sọjú fún èèyàn ẹni tí ń tàtú fún èèyàn àtẹni tó ní ẹ tàtú ara mi torí náà má gbá bọ́ọ̀lù tiẹ̀ débi kó fẹ́ ṣe tàtú o má ṣe eré orí ìtàgé tíátà wọ́n ní ẹ ibi tó fẹ́ act ibi tó fẹ́ ṣe nínú eré yẹn ibi ọmọ ta ló fẹ́ ṣe wọ́n dẹ̀ máa ṣe tàtú sí la so wàá lọ tàtú for the purpose of display àwọn èèyàn á máa ṣe bẹ́ẹ̀ o obìnrin mi ó lọ fa orí rẹ̀ kó dóró torí pé ó fẹ́ ṣe ọmọ ta nínú eré kò sí tẹ́lómi ẹ ṣe mo ti kàánu pépà rí nu magazine obìnrin kan lu èbó nínú eré tó fẹ́ ṣe yẹn wọ́n gbọ́dọ̀ bá lò pọ̀ ń bẹ́ẹ̀ ó sì lọ́kọ ó wá sọ fọ́kọ ẹ̀ pé ibi tí wọ́n ní kò ń ṣe ọkùnrin kan ó sùn mọ́ òun bẹ̀ ò gbogbo ayé ó sì máa wò ọkọ ẹ̀ ní ìbíṣẹ́ ẹ̀ your profession yá yá yá kàn go ó sì ṣe ṣùgbọ́n gbà tó ṣe tán ara ọkọ náà gba ọkọ bá kọ́ lẹ̀ àwọn èèyàn máa ń ṣe tó fi jẹ́ pé mùsùlùmí tí ó ṣe eré orí ìtàgé tí ó lálùyọ lọ́dọ̀ ọlọ́run ó oh, oh, yóò ṣe wàhálà díẹ̀ níjọ́ tó ṣe ṣù tó bá díjọ́ gbéǹde alìkíámọ̀ tí wọ́n gbé àwòrán rẹ̀ dé ọmọ lè ṣù yìí ń bo lè ṣù ń lọ́nu ná kí ló fi sọ pé gbogbo àwọn ẹni tọ́lọ̀ ń bínú sí gbogbo àwọn orí ìtàgé ò gbọ́dọ̀ ṣe ò gbọ́dọ̀ fẹ́ nìkan ṣé mùsùlùmí kan ní wàá jókòó fìrìhàn yóò ní wàá fẹ́ ṣe fìrìhàn náà kó fìyà jẹ Musa ìwọ ló wàá ṣe fìrìhàn náà tọ́lọ́ tí gbogbo ayé ń pé lánàtúlá àlè lásìkò tó ń ṣe lọ́wọ́ lánàtúlá àlè kanu àbá ṣẹ́rí pé ó lágbára àbí abẹ́ sọ pé irú ọmọ alẹ̀ ọmọ kìíní kan tí wọ́n ṣe abẹ́ sọ pé àbáṣẹ́wó tó rè mẹ́ka abẹ́ sọ pé obìnrin kan kò ṣe tọ́lọ́n tẹ́lẹ̀ ó ń ṣíra alẹ̀ ní ìsìn ó ti wá gbà islam ó wá ń lò jab ìwọ ló kọ́kọ́ fi wo ara rẹ hàn lẹ́yìn náà ló wà borí ìgbà tó fi wo ara rẹ hàn kí ló ń ṣe fọ́lọ́hún in ló fi jẹ́ pé eré orí ìtàgé àwọn wàhálà tí ń bẹ́ẹ̀ ní ẹnu ṣẹ̀rẹ́ islam nílẹ̀ fi ní gbọ́ pàná bí ọlọ́run kan ṣe eré orí ìtàgé ó fi pèèyàn sínú ẹ̀sìn ẹ̀ gbọ́ pé ó sì ṣe ni Mósè sì kó àwọn ọmọlẹ́yìn rẹ̀ jọ ó yan Árónì pé kó ṣe bàbá ó sì yan kínní kó ṣe ìyá ó yẹn gbowó wá ní wọ́n à ń ṣeré láti fi yí àwọn èèyàn pé ẹ mọ̀ sìn lọ́hùn ó ti gbọ́ rí ẹ ní rí ó sì ti pẹ́ tí wọ́n ti ń ṣeré ìtàgé o kánàbì gan ó tó dáyé ni wọ́n ti ń ṣeré orí ìtàgé acting tẹ̀ ń wò yìí ẹlòmíì lè sọ pé kò sí tíátà láyé ànábì ni ó wà àwọn Greek wọ́n ti ń ṣeré orí ìtàgé kí wọ́n tó bí ànábì tọ́lá ẹlòmíì máa ń rò pé àwọn kinní kan ò sí láyé ànábì ìgbà tẹ́lẹ̀ nǹkan sọ pé calculation oṣù bí wọ́n ṣe ń ṣe calculation gbà tó ṣù ó yọ nǹkan kan pé kò sí láyé ànábì mọ́ níwọ̀n èbí jésù tí wọ́n ti ń ṣe kódà ó lé ní ọgọ́rùn ọdún mẹ́ta mẹ́rin kí wọ́n tó bí jésù táwọn euclid ti yanjú ẹ̀ bọ́ àwọn tá mọ̀ nípa geometry dáadáa wọ́n pe ọkùnrin kan ní euclid àwọn pythagoras àwọn copernicus wọ́n ti yanjú ẹ̀ so kọ́lọ́mùsà nù wa so látara bẹ́ẹ̀ kí la fẹ́ sàlàyé òun náà ni wípé àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá nìyẹn mo kà dórí wáṣímọ̀ wàlìmọ̀sítọ́ṣímọ̀ ànábì ní nàámísọ̀ wàlìmọ̀tànàmísọ̀t àwọn tí wọ́n ń fárun ojú àtẹnitóníkẹ́bò ń fa àti mutafallijat àwọn èèyàn tí wọ́n ń ṣe jí ẹ̀rí wàhálà mutafallijat ẹni tó ń ṣe jí àtẹnitóníkẹ́ ṣe kí ni mutafallijat ẹ bá mi ṣe <laughs> ṣe èèyàn yọrí pé yóò ní kà sí ànábì ní làánà lọ ọlọ́run ọba ṣẹ́bi ilé wọn. wọ́n sílà wàlí mustausila ẹni tó ní ẹ bá ń fi irun kún tó fi kún ìdí ni gbogbo àwọn ẹ̀ṣẹ̀ yẹn ẹ̀ṣẹ̀ ńláńlá ni ìjà àkàṣẹ̀ṣẹ̀ ńláńlá lónìí dénjà tó wà nù kéèyàn fi kan eyín mọ́ká nìyẹn kí ni yorùbá ń pè ní dénjà ewu ewu tó wà níbi eyín mọ́ká kíkan nìyẹn torí pé wọ́n rọra fáìlì eyín tí wọ́n bá fẹ́ fi mí sí fi fáìlì yẹn ò ti ní problem so torí náà gba àwọn àtàbẹ́ lọ mọ́ka ẹmọ́jà kan yẹn mọ́ka o kódà kí wọ́n ṣe ń kọ́bọ̀ ń bẹ̀ kódà kó jẹ́ wá náírà kó mọ́tún jẹ́ wá rí àlùmọ́bà wọn ṣe o àwọn ewu tó wà ń bẹ̀ nìyẹn irú eye fixing àwọn tó ń ṣe eyelashes tí wọ́n fix ẹ̀ náà náà àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá ni ọlọ́run ṣàánú wa toró ti fi irun kúrun irun ojú ẹ̀ kọ́ òun ó lọ fi irun ó wá gùn sí mọ̀ngọ́ ṣáná laysa minna man ghashana ànábì ní ara àwa mùsùlùmí kọ́ gbogbo ẹni tí bá ń tàn wá jẹ èèyàn ni irun ẹ̀ gùn dáadáa pé ah! ọlọ́run sì fọmọ ẹ lẹ́wà dáadáa wo orun ojú ẹ̀ nígbà tí ó délé kan ló bá bọ́jú gbogbo ẹ̀ jábọ́ ló wá dàbí ọ̀bọ àbá sàn pé lẹ́sẹ̀kẹsẹ̀ kórìíra ẹ̀ wà sẹ́mi èèyàn ìní máa ń máa kódà àárẹ̀ tí ò tí ìpóṣù kan rí tí wọ́n tún ti kọra wọn lẹ̀ torí pọ́ńtọ̀ ń ṣe ń wò ó tó bá wọ́n dùn ẹ̀ tí ó dì páàdì ní gbogbo ara ẹ̀ mo ní láti nǹkan ó yà mí ní ẹnu gbogbo àwọn obìnrin wọn ń sọ obìnrin látòkè délẹ̀ wọ́n sọ gbogbo ohun tí wọ́n ń lò àti iye owó nǹkọ̀ọ̀kan kò wá sí nǹkan kan lára wọn tó jẹ́ tọlọ́hun àti irun orí àtètò ojú àtètè àtèékánná àtàṣọ tó wọ̀ ẹ̀pá obìnrin èjìká àwọn ọlọ́run dá kó mọ́ lọlẹ̀ àwọn wà kó páàdì sí yóò wà ga ókè bíi tọkùnrin gbogbo òdí wọ́n kó páàdì sí kó lé ọ wọ́n fi bẹ́ẹ̀tì fúnnú tintin obìnrin kan tiẹ̀ ń bẹ́ẹ̀ tiẹ̀ ó sàdérin mọ́kùn ara ẹ̀ ó lóun fẹ́ kó jẹ́ pé ikùn òun ni ó kéré jù ní gbogbo ayé ní ti ń jìyà sí ti ẹnu ẹ bá lọ lórí nẹ́ẹ̀tì kẹ lọ bráùsì ẹ̀ẹ́rì irin ló dè mọ́kùn ó wá fẹ́ ikun yẹn tí wá fẹ́ dàbí ẹ̀ka agi ó sáfẹ́ wọ Guinness Book of Record pé òun lòun ti ń rìn jù ní kò ó wá ń fi àjẹ rẹ̀ kò jẹun orin òun yóò sá fún mọ́nú ẹ̀ ní wá ń kéré sí i ẹ wo ohun tóun fi gbèsè ayé ẹ̀ ṣe ṣé n tí ó sọ fọlọ́ nípẹ́lá n tóun wá ṣe láyé ni pé òun jẹ́ kíkùn òun ti rìn sí i a nìkan tó fi irun mú ẹ lẹ̀ kí irun mú ẹ ò lè gùn jù mi jẹ́ ti iye mítà àrùn mú ṣùgbọ́n wọ́n bá kó dání dìgbà tí ń lọtụn hundred mítà lọ́tún àtòsí báyìí ni òun náà wọnú Guinness Book of Record tánà bí sọ pé kọ́sù ṣàwárì ẹgẹ́rùn mú ló sọ bẹ́ẹ̀ o wà ẹ jẹ́ kí yín ó pọ̀ <laughs> irun mú òun wà àwọn nǹkan o wọ́n ń pè ní mélòó ni àwọn anabiwa muhammad sallallahu alayhi wa sallam tafaku alayhi tanabi ni ijtanibu sabu amubikot ẹ jìnnà sí àwọn ẹ̀ṣẹ̀ apanirun méje wàdákọ̀rọ̀ mìnìhà anabiwa bẹ̀rẹ̀ ó ní ashirkubila ṣiṣẹ́ bọ́ sọ́lọ́hún wà síhìrù idán wà kọ́tùlù nafsi láti haramallahu illa bilhaki pípa ẹ̀mí tọ́lọ̀ ń ṣe léèwọ̀ àyàfi tó bá jọ́nà ẹ̀tọ́ lèèyàn pa ni òfin níjẹ́ṣẹ̀ ńláńlá wà ákìlì máàlìlì yàtìm jíjẹ ákìlù máàlìlì yàtìm jíjẹ dúkìá ọmọ òrukàn aṣàlàyé òun náà bóyá lọ́dún tó lọ náà nù sọ́rọ̀ nù Qur'an ọlọ́run ṣàlàyé ọmọ òrukàn bá ṣe tọ́jú dúkìá wọn tó bá jọ méèké àní iná ń bẹ̀ ṣùgbọ́n táwa náà ò bá ní táwa ń bá mójútó owó yẹn bóyá oko ni bí oko kòkó owó tá a fi ṣán abẹ́ kòkó yẹn nígbà tá a bá ká kòkó tá a tà tán owó tá a fún àwọn tó ṣan ayọ̀ ń bẹ̀ oògùn tá a fín owó tá a fi fín ayọ̀ ń bẹ̀ táwa náà bá rí i pé àwa náà ń supervise à ń ṣàmójútó èló làwọn tí wọ́n máa supervise náà máa gbà ayọ̀ ń bẹ̀ èyí tó kù ọmọ lónìí ọlọ́run ní ṣùgbọ́n tó bá ṣe pé wọ́n náà ní lọ́wọ́ kó o mọ yọ̀ ń bẹ̀ ló dáa jù ìdí ni pé bẹ́yìn ò bá tún fowó yẹn kó o fi ṣòwò zaka jẹ owó yẹn tán kọ́mọ yẹn tó dàgbà àwọn míì lè mọ̀ mọ̀ ṣe kà èló bàbá ẹ̀ filẹ̀ kó tó lọ bàbá ẹ̀ fi five million lẹ̀ very good wọ́n wàá fowó yẹn sí àkáǹtì ń bẹ̀ ọdọọdún wàá máa yọ zaka lórí ẹ̀ ńgbà tó ọmọ ọmọ ọdún kan ńgbà tí ogún ọdún owó yẹn ó ti dínkù púpọ̀ zàká ó ti jẹ́ ọlọ́run ẹ̀ mọ̀ bá invest yẹ ó sì yọ lórí ẹ̀ o torí pé àwọn ni tó bá ti lè jẹ́ ó fi wàṣìbíyàn àwọn wèrè àtàwọn ọmọ kéékèèké wọn ò yọ sàká lórí àwọn náà torí kí ni ẹ̀tọ́ àwọn aláìní ni hákù wọn ni ṣùgbọ́n tó kàn jẹ́ pé wájib yóò jẹ́ kí ni wájib wájib ní ọ̀ranyàn lórí ìta ni alálìmùkálàf ẹni tó bá ti bàlágà ni nǹkan dọ̀ranyàn fún ìgbà náà ọmọ kéékèèké wọn ìbàlágà à lè ṣe kí ni kò ní yọ sàká lérí ẹ wèrè sí ni òun tiẹ̀ kò sí rúṣìdù fún rúfi alikọlam ani salata ani limajinu hata yefik a ti gbé gègé sókè fún wèrè àní kọ́ṣẹ̀ fún àsìní kọládá fún tó ríré pé kò ní yọ zakanu ṣùgbọ́n torí pé haku ni àwọn àfáàfìsì ìdí tí wọ́n fi yọ lórí àwọn méjèèjì nu àwọn kan ní wàá mọ̀ bá wọn mójútó látara bẹ́ẹ̀ ànábì tún ní aklu riba jíjẹ riba hadith ànábì kan bẹ tábàwò kìtàbù kàbáyé ribi tá a ti lè tètè sáré anábì ní rìbá yẹn ó pín sí bí ọ̀nà ọ̀nà bí àádọ́rin èyí tó kéré jù nú ẹ̀ṣẹ̀ rìbá tẹ́ṣẹ̀ rẹ̀ kéré jù ó ní kí ọkùnrin ó dàbí ẹni tó mú ìyá tó bí ó wá lọ bá a lò pọ̀ ní gbangba ní gbangba káàbà ìmọ̀ bóyá gbọ́rọ̀ yẹn rí rìbá ànábì ló pín sọ́nà bí àádọ́rin wàdí náà hà èyí tó kéré jù lẹ́ṣẹ̀ nínú rìbá ẹ̀ṣẹ̀ téèyàn ó gbà téèyàn bá jẹ rìbá èyí tó kéré jù mẹ́ ni o ó dàbí ẹ̀ṣẹ̀ ti arákùnrin kan tó mú ìyá ara rẹ̀ gangan ó wá lọ ń bá a lò pọ̀ ní pampa kaaba hadith sahi ó làwọn èèyàn lónìí wá ní ṣe business kéko mẹ́ẹ́ ah kí láwa ṣe ẹlòmíì tiẹ̀ ní ronú ọ̀nà àbáyọ míì ń gbà á lọ́nu. what are you saying? Our brothers in the bank, they know what they are helping us. Yes, they are helping. but we should also help them too wọ́n ràn wá lọ́wọ́ ṣùgbọ́n àwọn náà gbọ́dọ̀ ṣe kí ni káràn àwọn náà lọ́wọ́ tí n bá dé báńkì ní ìsìn pápápá wọ́n bá gbowó wa àbí wọ́n ràn mí náà lọ ó yẹ kémi náà ràn wọ́n lọ́wọ́ láti wà lìjẹ́ náà wọ́n ràn mí lọ́wọ́ kí rọrùn ó bá mi láyé kémi náà ràn wọ́n lọ́wọ́ kí rọrùn ó bá wọn níjọ́ gbèǹde sẹ́ríkẹ́sẹ̀ yẹn kọjá ní téèyàn fi rún mú. àwọn kan tún gbé tíọ́rì kan dé wọ́n ní ti gbogbo mùsùlùmí bá kó òun báńkì ńkọ́ tí wọ́n bá kó òun bẹ́ẹ̀ kí wá ló ṣe ìyáwó àjẹwà ni àbíbò o màkáǹtì ò ní tí wọ́n bá o mọ bó ṣe ṣàkáǹtì tí wọ́n bá o fi fifty thousand bẹ́ẹ̀ wọ́n ní five thousand lówó ẹ̀ ṣèmíjọ́ tó fi bẹ́ẹ̀ o ní tó fi sọ bí o fi ní tó fi deposit àbó òní ó wò náà àìmọ́kù òwò àbẹ̀m gan ni òní jẹ́ owó níjọ́ bá sì wo gbogbo alájọ owó pọ̀ wọ́n pa arákùnrin kan ní Charles Soludo mínísítà Nàìjíríà ńgbà kan ni ó ní káwọn báǹkì kí wọ́n rí capitalize àbí kí wọ́n pè ń jọ́nà lọ́hùn ẹ wọ́n nítorí pé wọn fẹ́ kí báǹkì owó twenty five billion naira bílíọ̀nù kì í ṣe mílíọ̀nù gbogbo àwọn báǹkì bá parapọ̀ wọn á kówó sí i jọ́nà ṣe wá sí mo ní ẹ̀rí o kí àwọn olè kí ìṣubú wọn ó lè ga sí ni o tó bá ṣe tọ́tọ̀ọ̀tọ̀ ẹ̀ ni wọ́n ṣubú àwọn kan ò ní gbà wọn tíọ́rì rẹ̀ ni wọ́n ó gbé jáde ńgbà yẹn kójọ wọn owó ńgbà tí gbogbo wọn wá rí capitalize twenty five billion ìgbà yẹn la wá ní kí ni wọ́n pè global economic meltdown wọ́n á melt ṣé àwọn tí wọ́n pè ní melt nǹkan ó yọ àwọn èbó mọ̀ gbé èbó pọ̀ o melt wọn ò sọ wípé ó reduce wọ́n ní melt owó àwọn greek wọn èkó ń bẹ̀ greece wọ́n sì ń bá ayé ń bẹ̀ america àìmọye bailout báńkì fúnra america ẹ pé america tún takò principle ààrẹ free economy wọ́n pè é ó ní wọ́n pè democratia ishtirokiya capitalism ni wọ́n láwọn ń lò ìjọba èyí sì ìjọba free enterprise ni ìjọba wa lọ múnú owó amẹ́ríkà múnú yẹ kẹ́ ń sùn obama ìjọba wa lọ múnú owó wọn wa lọ fi bẹ́ẹ̀lì àtú báǹkì ó sì tako principle wọn kò yẹ wọ́n fún wọn lówó wọ́n ní kí wọ́n lè dúró ọlọ́run kàn fi ṣàlàyé fún wa ni pé tóun bá ti ní òdà kò dáa nìyẹn báyìí pé kìíní ẹ wá wo nàìjíríà náà wáì wáì wáì ẹnìkan ni wọ́n kówó wọn jẹ ní ẹ oríṣiríṣi ọ̀nà lọ́lọ́run mọ̀ tí ó fi wò ọlọ́run ṣàánú wa naam anabi tún ní wàtàwálà yawma zahafi òun náà ni kéyìn ó yẹ́yìn padà lójú ogun kéyìn ó ságun wàkọ́pùlì sọ̀nẹ́ẹ̀tì algọ́fìláàtì mọ̀mìnáàtì ìdádá parọ́ mọ́ àwọn obìnrin tí wọ́n jábi lẹ́kọ tí wọ́n ti já kán múnà kúò níbi àgbèrè níbi ìṣekúṣe kẹ́nìkan wá ní olóró yìí tó ń lọnu jagunlabí ó dà pọ́kùnrin ni wọ́n máa lo jagunlabí fún nǹkan kí ló rí ẹ̀ máa wòran ńlọnu ńbo ní ta ní ńlọ ẹ̀ ọlọ́mọ sì wá lọ́dẹ̀ níbo jẹ́ pé nu yàrá lọ́kọ́ rẹ̀ yóò jáde yóò lóun bráùsì kò rí ńlọnu kí ni ń lọ ṣe abilékọ kan ní sọ ó ló ń lọ ṣe zìnà kò rí o àwọn akọ́bìnrin ń jáde dá ní wí o irú ẹ̀ṣẹ̀ ńlá ni inú ṣẹ̀ríà Islam fífẹ̀sùn àgbèrè kan àwọn obìnrin pàápàá àwọn abilékọ tí wọn ò tiẹ̀ lẹ́mí àgbèrè kí àwọn ọmọ pè wọ́n lálágbèrè inú ṣẹ̀ríà Islam kò bá mu àṣàlàyé ń gbà kan àwọn obìnrin tí wọ́n bá ń bára wọn jà tí kan bá bú kejì tó dùn nílẹ̀ Yorùbá yìí yóò wá ronú pé kí lòun fẹ́ ṣe tẹ́ pé ní tíjà obìnrin èbí tètè parí nìyẹn tí wọ́n bá ń jà wọ́n ti búra wọn láwọn èébú kan tó ṣe pé bẹ́ẹ̀ parí ìjà yẹn ẹ̀mí wọn ò kò lè tán wọ́n sì máa máa máa ṣe bẹ́ẹ̀ ni kíjà má bàa parí mi ò ṣe mi ò ṣe nǹkan àṣírí sábẹ́ ní tí bá ṣe sábẹ́ ni kò sọ ẹni ìwọ yóò bá purọ́ mọ́ yóò ní à àwa àyíṣẹ́ àwọn oní torchlight lẹ́yìn gan-an o àyíṣẹ́ oní torchlight lẹ́yìn gan-an lálálẹ́ ẹ̀ ọgbọ́n mọ́lẹ̀ ẹ mẹ́jẹ̀ ìjàmọ̀nà ìyẹn ni èrùn ìyẹn ni ìjálọ́ ẹ mẹ́jẹ̀ ó pọmọ yín lẹ́yìn gànà lálẹ́ ọlọ́run kí tèmi ó bàjẹ́ àwọn èèyàn ti wá gbọ́ yé pé tí ń sọ ni pẹ́yìn ògiri ni wọ́n ti ń bá a lò pọ̀ irọ́ ló sì pa obìnrin ó kàn lára rẹ̀ pé ohun kiri kan ni ẹ̀ ó sì purọ́ mọ́ ni ẹ ni obìnrin tó purọ́ mọ́ ń sẹ́rù kó lè forí kàn torí ẹ wo ìdójútì kódà kó sọ pé rán lòun ń pa òun ni ẹ ó sáfẹ́ gbà sílé òun ò ronú kí lòun fẹ́ ṣe o ẹ àwa ọ̀sá pa ìyálé tiwa àwa ọ̀pọ̀ ọmọ ìyálé tiwa bóyá ọmọ ìyálé kú ó ní aṣọ òní sì mọ purọ́ mọ́ra wọn nìyẹn ọlọ́run ó wa abdullahi abbas ó ní ìyá ilà sàbẹ̀yìn mínìà ìlà sábẹ̀ ó ní bí àádọ́rin làwọn ẹ̀ṣẹ̀ ńláńlá èyí tó súnmọ́ wa tá a lè tètè rí bẹ̀ ní méje táwọn àfáà yẹn mú wá pẹ̀lú àdìsá anábì wa muhammadu sallallahu alayhi wa sallam ṣùgbọ́n èyí tó yé wa ń bẹ̀ òun náà ni pé alikabair òun ni èyí tá a ti ṣàlàyé fún wa nínú definition yẹn ọlọ́run bá kí ó ṣàánú wa alikabair kí là máa fi tán rẹ̀ ìntà máa fi tànà kàbáyìrì onítúbá ìrònúpìwàdà kí ni wọ́n ń pè ní túbá òun náà ni àwọn májẹ̀mú kan ti ń bẹ lérí ẹ̀ alákọ̀ọ́kọ́ òun náà ni anádàmù àlàmà fata èèyàn ò sì lè kò lè nádàmù kankan ò lè wa àyàfi àlè ìtìrọ́fù kéèyàn ó jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ tá a sọ ẹni pé kéèyàn ó gba ẹ̀ṣẹ̀ ní ẹ̀ṣẹ̀ kó o sì sọ pé á ah, ẹ̀ṣẹ̀ rèé kó wá banújẹ́ lórí ètò ti bọ́ lọ fún ọ nínú dáadáa tó ṣe torí tẹ́yìn bá ti ń ṣẹ̀ṣẹ̀ kò ṣe dáadáa nánu jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ tá wá sọ nínú Islam wo ìlọ jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ fún mọ́mú o àìlọ jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ fún bàbá àdínní o ọlọ́run lèèyàn máa jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ fún un ṣẹ̀rí Islam o tó náà kẹ́nìkan mọ́ lọ bóde ohun tẹ́ ń wò yín òun alájì gbalagbára tẹ́lẹ̀tẹ́lẹ̀ dánàdánà lòun lọ́nà èkó àwọn ẹmọ gbọ́ngbà kan pé wọ́n pa àwọn èèyàn kan lòun pa wọ́n ṣùgbọ́n ní ìsìn ọlọ́run ti gbàkóso nígbésí ayé òun bí ẹni pé ọlọ́run kọ́ ní ìṣàkóso tẹ́lẹ̀ òun ti fi gbogbo ẹ̀ lẹ̀ òun ti wá lọ mọ́kà òun ti dé tó wá jẹ́ lẹ̀ṣẹ̀ rí is he not insane not insane very good kí ló wílẹ̀ kan yẹn ah ànọ́nà òun ti ṣe báyìí wọ́n kan wọ́n wá lọ dájọ́ àmọ̀háribùn àwọn tí wọ́n ń gbọ́n dáná àwọn gara ìdájọ́ rẹ̀ nù ṣẹ̀rí àwọn wàá dá fún nítọ́lọ́ ń sì sọ ni pé inú ká pa wọ́n tàbí ká kàn wọ́n má gbélébù tàbí ká gé ọwọ́ kan ẹsẹ̀ kan ní pàṣípayọ ìyẹn ni pé á ọwọ́ ọ̀tún á òsì tàbí ká gé ẹsẹ̀ òsì àtọwọ́ ọ̀tún tàbí ká lé wọn kú òǹlù bí tefsil indal fukoha àtàwọn àlàyé táwọn fukoha ṣe tó ra apá kan náà àwọn afọ́n fíkìú sọ pé tó wáyé pé ó léèyàn pípa nú nígbà tó dáná yẹn wọ́n pa á tó wáyé pé kò pa yẹn ó kàn dẹ́rù bà yẹn ni wọ́n lè lè kú òun lù tó wáyé pé ó ṣe àwọn èèyàn léṣe kò pa wọ́n bọ̀ ó sọ wọ́n di aláàbò ara ẹ̀gẹ́ ọwọ́ kan àtẹ̀sẹ̀ kan tòun náà àti bá ń bá àwọn afọ́ àkànṣe tefsil bẹ́ẹ̀ ṣùgbọ́n àwọn kudot àwọn kọ́ọ́dí àwọn adájọ́ tí wọ́n bá ti gbẹ́jọ́ ńdọ́dọ̀ wọn pẹ̀lú ẹ̀kọ́ tí wọ́n wọ́n ti mọ irú èyí tí wọ́n fi jẹ ọlọ́run sọ ẹmú kan bẹ̀ àwọn ní òmè tí ó jẹ ní tí wọ́n ó ṣe fún un nìyẹn òun tẹ́ ẹ̀ ń wò ẹ́ ah nígbà tó ń wà lọ́dọ̀ àwọn obìnrin àdúgbò àwọn kò sẹ́ni tí ó mọ òun òun fẹ́lẹ́ òun gbé fún wọn kàn ra dáadọ̀ balẹ̀ ni sórí ẹ pé orí ẹ pé hundred inú ẹgbàá hundred ní ọjẹ pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ ni wọ́n ìfún ìdí nìyẹn tó yẹ pé nílẹ̀ ṣẹ̀ríà ẹ̀ṣẹ̀ ò common kéye pé kò sẹ́ṣẹ̀ o àṣìgbọ́ àbí àìlágbọ́yé ni ká máa rò pé n tá à sọ ni pé tí wọ́n bá ń lo ṣẹ̀rí àlù kan kò ní í ṣẹ́ṣẹ̀ rárá ló tí ó wáyé pé kò ní í ṣẹ́ṣẹ̀ níbo ni wọ́n ṣe eré èèyàn dá ṣẹ̀rí àsìná fún lọ́jọ́ ànábì nílùú Madina àtá nínú sọ́ọ́ Bukhari ànábì lóbìnrin kan ń bẹ ìbáṣe pé Ọlọ́run ọba fún un nígbà láàyè láti sọ ọ̀yàn lóko láì lẹ́lẹ́rìí ni òun ọba sobìnrin náà lóko torí obìnrin yẹn ó perfect ń ṣe sì náà wọ́n mọ̀ ṣùgbọ́n wọn ò rẹ́lẹ́rìí tí wọ́n èrè mú wọ́n sì fi lẹ̀ ẹ wo justice nínú Islam principle kan ni nínú kọ̀wáìdùl fìkìyà pé ó sàn fún ẹlẹ́ṣẹ̀ kó lọ láì jìyà ju ká fìyà jẹ ẹni tí ó ṣẹ̀ lọ ẹwà náà bí sì fílẹ̀ nítorí pé wọn ò ṣe kí ni wọn ò rẹ́rìí ẹnìkan ní that man is a astafrula mo ń browse lónìí mo fẹ́ lọ wo nǹkan kan lórí Islam àti àwọn ọ̀rọ̀ jàgídíjàgan ẹ bá rí nǹkan tí wọ́n kọ́ ń pa ànábì ẹlòmíràn ní burúta violent wicked kíní kan náà eléyìí wicked lọ́lọ́run òun mọ̀ pé obìnrin ṣe ṣùgbọ́n kò sẹ́rì táwọn èèmù ṣe ìyẹn wicked báwọn sẹ́fẹ́ tó wá jẹ́ wicked ó mọ̀ ṣùgbọ́n ẹ̀rí dà where is the proof olófà tó gbé bẹ́ẹ̀ nìkan bá ṣẹ̀ ní gbangbanu sẹ̀ríà Islam ẹ lè dá sẹ̀ríà fún ẹ mú lọ ọ̀dọ̀ adájọ́ ẹ wà kó ẹ̀rí yẹn ti adájọ́ ni ó wà wò pé ẹ̀rí eléyìí ti tó láti jẹ́ níyà ẹ̀ṣẹ̀ yẹn tí ò bá ti tó wọ́n fi ilẹ̀ ni ọlọ́run kó ṣàánú wa látara bẹ́ẹ̀ túbá ni ẹlẹ́ẹ̀kejì lẹ́yìn tá a bá ti banújẹ́ lórí ẹ̀yẹ tán òun náà ni alẹ́ awil azm anla yaud èèyàn máa gbé jùlẹ̀ pátápátá yóò sì wá pinnu pòwò ní padà sí díẹ̀ ẹ̀ṣẹ̀ yẹn mọ́ bó ti wulẹ̀ kó mà ẹlẹ́ẹ̀kẹrin bẹ́ẹ̀ ó ní pé èèyàn wà máa ṣe dáadáa tó pọ̀ láti lè fi dí àwọn àìdá tó ti ṣe sẹ́yìn ńlọ́fà tó fi jẹ́ pé ọ̀rọ̀ tó jẹ́ asọ́hì mínàlì kàlám èyí tó lálàáfíà jù ní ọ̀rọ̀ fáwọn tí wọ́n máa ń jáwẹ̀ lọ́sàn-án àwẹ̀ gangan ni pé ìtanràn kan ò sí ju túbá lọ kí wọ́n túbá ni ṣùgbọ́n ma in kuntum maridan aw ala safarin fa iddatun min ayamin ukhar ṣùgbọ́n táàrẹ̀ àárẹ̀ bá ń ṣe tàbó wà lórí ìrìn àjò ọlọ́run ti sọ pé òkè fàwẹ́lẹ̀ òun ó san ta àmọ́ ìwọ mọ̀ọ́mọ̀ jẹun àyàfi túbá ló yan ọ̀ràn rẹ̀ àbí o kírun fọdún mẹ́wàá ó wá ní àfà látọdún mẹ́wàá tó ò ti kírun bóòlù ó ṣe sanrun yẹn padà kò sí bóòlù ṣe fẹ́ san ju kò lọ túbà lọ kò wá bẹ̀rẹ̀ sí yanáfílà tó pọ̀ irú ẹni tó já àwẹ̀ yẹn yóò á máa gba àwọn àwẹ̀ tí èsì àwẹ̀ ọ̀ràn yàn tí ó pọ̀ mo rò pé yé èyí tó wá parí ẹ̀ náà ni pé kó tún mọ́ wàá ṣe kí ni kó wá túbà yẹn nígbà tí túbà gbà àwọn àsìkò kan bẹ títú bá obama alákọ̀ọ́kọ́ náà ni nígbà tí yẹn bá ń pọ́ka kú anabi wa alayhi wa sallam ó ní ọlọ́wọ́ bó gba túbà ẹrú hata yugorgir títí tẹ̀yìn pọ̀ka kú tẹ̀yìn bá ti o ẹlẹ́ẹ̀kejì ń bẹ̀ òun náà ni nígbà tí oòrùn bá ti yọ níbi tó ń wọ̀ ọ́ sí. Si ànábì ní ilẹ̀kùn tú bá sílẹ̀ ọlọ́run ó máa gbà á hátà tàtìlú àṣàmùsù mímọ̀ kò rí bi hà títí dìgbà tí oòrùn ó yọ níbi tí ń wọ̀ sí. gbogbo àwọn abẹ́rẹ́ kan máa wáyé pé ẹnìkan ó ní ó ti dàgbà ń ṣe zìnà ó ti wá darúgbó bó fẹ́ ṣe zìnà nǹkan kò rí nǹkan ṣe mọ́ wá ló túbá àwọn èèyàn ní kò ọlọ́run ò gba túbá rẹ̀ ọlọ́run gbà ó só ti ń pọ̀ káku ni kò pọ̀ káku ọlọ́run gbà dáadáa ní tí bàbá yẹn wà máa ṣe ni pé yóò wá jẹ́ kíjọsìn ó pọ̀ nínú gbèsè ayé tòun gbogbo ìgbà àmọ́ ka Quran bí ò bá mọ̀ kó torí pé ànábì ní alimahiru bil Quran maali kiro mili baroro waladi yakoro Quran wayata ata afi ilawu ẹn tó mọ kùránì kà dáadáa pẹ̀lú tẹ̀jìwìrì tó sì há sórí ní pípé òun àtàwọn yóò mọ ọbẹ̀ pẹ̀lú àwọn mọ̀lẹ́kà alápọ̀nlé torí pé àwọn mọ̀lẹ́kà kò sí tí wọ́n ṣe ń gbogbo gbàjú sùn ànábì òsùn ẹ̀yìn èmi mò ń ṣàlàyé o wallahu ta'ala alam ọlọ́run ló nímọ̀ jùlọ o àwọn mọ̀lẹ́kà kò sí tí wọ́n máa ń ṣe nahnu nusabbihu bihamdika wa nuqaddisu lak wọ́n ní yúrọ́ọ̀jì dáìmẹ́n ẹni tó bá há kùránì ẹ̀ ní rí wọn bí ìranù bẹ́ẹ̀ bá ti ń sọ̀rọ̀ eré palẹ̀ ẹ̀kàn rí pé yóò rọra yọ pọ́rọ́ ó tún ti kúrò láàrin inú yóò lọ dájọ́ kò ń jẹnu nù kùránì ní ń kà yẹn kó mọ́ bá kúrò lórí ẹ̀ tó dáná bíi kí wà ń lọ ń pa kùránì ó ní a máa lọ lọ́pọlọ o bí ràkúnmí ṣe máa yọ lọ tí ẹ bá gbìkan fi ràkúnmí lẹ̀ báyìí tó òde bí ó ṣe yọ lọ ń bẹ̀ pọ́rọ́ bẹ́ẹ̀ ni kùránì ṣe máa yọ lọ́nu ọpọlọ ló bá tó yẹ pé àwọn tí ń ha kùránì wọ́n jẹnu sáni ńlá àwọn inú wọn máa ń àwẹ̀ báyìí ni ọlọ́njẹ́ wọn pọ̀ láàrin wa ká lè rí tààrà kí lẹ́yìn wọn hmm, àwọn èèyàn hours ni wọ́n fi kí eh, hours inú èèyàn ó sì ẹ gbàgbé lọ́sẹ̀ tó lọ sọ o pé nínú àmì <laughs> nínú àwọn àmì tàbí nínú ìró òdùnnú pé èèyàn jẹ́ ọ̀rẹ́ ọlọ́run ni pé inú èèyàn ò máa dùn tí wọ́n bá ti ń ṣe dáadáa yóò sì máa rọ̀ èèyàn lọ́rùn láti ṣe tó bá ti wà lẹ́yìn ẹni tí ń kírun mọ́sálásí tí ń ka kùránì tínú wa ń bí ọ lọ wo ìjẹ́ ọ̀rẹ́ ọlọ́run rẹ torí pé ẹni tó o pè lọ́rẹ́ rẹ lọ́lọ́run ọ̀rọ̀ rẹ̀ ni wọ́n wá ń ka inú wa ń bí ọ sójọra àwọn àbá a ìwọ tó fẹ́ràn orin o fẹ́ràn fẹlá wọn á gbé fẹlá sí wàláì bó bá ń jẹun òkèlè yẹn ò lè wọ ẹnu tó fi bá fẹlá kọ abẹ́ni ó bá láìkì reggae Bob Marley ẹ̀wòjọ́ tó ti kú àwọn ọ̀rẹ́ Bob Marley òye gbọ́ Bob Marley dòní náà wá sì ní kọ́ ni wọ́n ti máa ṣọwọ́ báyìí máa ṣe ń ṣe Michael Jackson kú òkú ẹ̀ tún win ní contract millions torí pé àwọn tó gbé contract fókù Bob Marley wọ́n ti mọ̀ pé àwọn ọ̀rẹ́ Bob Marley pọ̀ láyé táwọn ẹ bá ń gbọ́ Bob Marley ẹ̀rẹ́ lómi bó bá jí láàárọ̀ kùtùkùtù yóò fi bàbá lẹ́gbàá sí ọ̀kan náà ni ọ̀kan ni kan yóò fi sí yóò máa mè lẹ́ngbẹ̀ lẹ́ngbẹ̀ tó bá sì fẹ́ sùn lálẹ́ yóò gbé bàbá lẹ́gbàá sí tó bá ti dọ̀sán yóò ra fàyìnlá ọmọ wúrà sí tàbí kó fa arúnà ha kò ní gbọ́ àyìnlá ọmọ wúrà àbárúnà àbí bàbá lẹ́gbàá àbí lìgálí mùkáíbà àbí kó gbọ́ òdíǹjò àbáka kí inú rẹ̀ ó bá inú rẹ̀ ó dùn ní kódà tí wọ́n bá ń pilẹ̀ lọ́ọ̀kan yóò sáré lọ́bẹ̀ ṣùgbọ́n tí wọ́n bá ń ka kùránì mọ́sálásí súràwọ̀ náà wọ́n sì kà sábì ismail rọ̀bíkà làálà sábì ismail rọ̀bíkà làálà alẹ́rì kọ́lákọ́ fẹsẹ̀wá orí ìrùn kan yóò pọ̀ ṣe jáde nípa àmọ́mọ́ fi sọ̀rọ̀ àwọn olórin pé o fẹ́ràn wọn wọ́n pleere rẹ̀ elu o ẹlòmí ò ni so ńlá fi mọ̀ bẹ́ẹ̀ látara bẹ́ẹ̀ irú bàbá yẹn kó lọ kọ́ kúránì torí pa nàbí ní àwọn má wọn lè olè tààtà fi ẹni tí ń sìn wàmọ́ wàmọ́ wàmọ́ àdìrẹ àdìrẹ kàmàlìwú tàmátì náàrù náàrù náàrù náàrù kàdátì ǹkà yàtà àtàà láwù àjìrọ̀ ni yóò gba ládàá méjì àwọn àbá ṣàlàyé wọ́n ní ládàá pé ń gbìyànjú àti ládàá ti ń kà gan pé mi jí ìmọ̀ kùránì ká dáadáa òun gba ládàá lérí ẹ̀ pò tí ẹ̀ tún ṣọ́gù yẹn ń gbìyànjú kó fẹ́ máa ń kà yẹn ó mọ̀ gba ládàá ó tún wá ń kà ó tún gba ládàá anabi ah, sallallahu alayhi wa sallam on ikrawuli quran ẹ máa ka quran ẹ máa ka dáadáa ẹ ka on inna aadali quran ma'dubatullah quran tẹ rí àṣetọ lọ́n ní èsè tó pa fún yín nìyẹn ẹ jẹ́ fakbalu ma'dubatu mastatọ́tum bẹ́ẹ̀ bá ṣe lágbára ni ẹ ṣe jẹ́ tó inna aadali quran hablullah ismatun liman tamassaka bi okùn tọ́lọ́n tó jù fún yín nu isma ìṣọ́ ni fún gbogbo ẹni ó bá dìrọ̀ mọ́ kò lè jábọ́ ó ní la ànábì ní kásìrọ̀tù rọ́dì kíkà kùránì tá à ń kà lọ́pọ̀lọpọ̀ yẹn láyẹ̀nkùsù kò ní sọ di kò ní dín pàtàkì kùránì kù alkamakọ́lù so kọ́lọ̀ ń kó wa látara bẹ́ẹ̀ túbá ń bẹ fúnru bàbá òun tí mo sọ débẹ̀ nù so túbá láṣe tábà tí wá túbá tán àwọn mẹ̀lẹ́kà ò tún máa ṣàdúrà fún wa nù sọ́rọ́tù furkan àlè lọ́bẹ̀ nítorí àsìkò ṣùgbọ́n ètò àkàlẹ̀ kan nínú Quran alamam àwọn ẹ̀ṣẹ̀ kéékèèké kí ni wọ́n ń pè bẹ́ẹ̀ in tí wọ́n ń pè ní lamam ẹ̀ṣẹ̀ kéékèèké wọ́n ní rawal imam Muslim an ibn Tawus عن أبي عن ابن عباس قال إمام مسلم قال لا تدع ابن عباس أني ما رأيت شيئا أشبه باللمم مما قال أبو هريرة أن النبي صلى الله عليه وسلم قال ọlọ́run orin tó jọ ẹ̀ṣẹ̀ kéékèèké alámàm tó nǹkan tí tá a lè fi wé tó ń tí eh, àti Abu Hurairah tó gbà wá tó ní ànábì sallallahu alaihi wasallam sọ wípé inna Allah akátaba alábìnrin àádámà hazọ́ òmìnà zina pé ọlọ́run ọba alékiọlá ó ti kọ́ fún ọmọ ádámà ó kádà ara rẹ̀ fún ọmọ ádámà ìpín tiẹ̀ nínú zina adìrọ̀kadà àlìkà láàmà hàlà yóò bá ìpín tiẹ̀ yẹn kò sọ́gbọ́n tó lè dá sí fàzínà lè àìní fàzínà lè àìnáìní anẹ́tọ̀rù zina ojú méjèèjì oníkẹ́yìn ó máa wò báyìí ẹlòmíà wo obìnrin títí ara ẹ̀ ó sì tutù yóò àmọ́ béèrè lọ́wọ́ àbájọ sójà àwẹ̀ nínú àwẹ̀ ó wo obìnrin títí ààrẹ sì tutù torí náà lọ mọ́ wo kùránì mọ́ wo obìnrin ọlọ́run sì kọ́ wa lẹ́kọ̀ọ́ gọ́dọ̀ lè bá sọ̀rọ̀ fàlìyà gọ́dọ̀ min abisọ́rìhìm sọ́rọ́tù nùrù ọlọ́run ní kárẹ̀ ju wálẹ̀ wà zina lisan anutku zina ahán òun náà ní ìsọkúsọ ẹ̀ka àwọn èèyàn fẹ́ràn rẹ̀ lónìí wà nafsu tàmánà wàtàṣtáhì ẹ̀mí ń fẹ́ ẹ̀mí yóò máa ran kan yóò sì máa fẹ́ wàlífàájú yóò sọ dìkù dáàlìkà àwọn yòókà dìbòhò abẹ́ ni ó wàá sọ dòdòdò àbí kó pè ń rọ́ ẹ̀rí pé ńgbà mí èyàn ti fẹ́ decide yóò bá ah, astafurula yóò bá kó ń bẹ́ nínú àdìsí mi àni suhail bunu abi sọ́ọ̀lì àni abi àni abi rọ́ìra ó ní kátàbà kútìbà alabni adam nasibuhu mina zina àti kọ́ fún ọmọ èèyàn ìpín ti ẹnu zina mudrikun dhalika la mahala yóò bá pàdé kò sọ́gbọ́n falẹ̀ àyínà ni zina huma anador ojú méjèèjì zina tí wọ́n ní wíwò wal uduna ni zina huma istima zina etí náà ní ká lọ máa gbọ́gbọ́ kúgbọ́ ẹlòmíye sọ ṣùgbọ́n tí wọ́n máa ń play rẹ́kọ́ọ̀dù mi jẹ́ ti ń sọ̀sọ́kúsọ yóò sáré lọ fetí sí yóò máa gbọ́ ìmọ̀ jẹ́ adùn níbi ìsọkúsọ wàlìsánù zina olùkàlám ahán zina tí a ní sọkúsọ wàlìyàdù zina alibatu bẹ́ẹ̀ náà ni zina ọwọ́ ni gbígbámú ẹlòmí yóò kàn róbìnrin yóò kàn fọ́ gba lẹ́yìn ohun làwọn èèyàn ń ṣe ní ìsìntẹ́ yunifásitì mọ̀ bóyá wọ́n ti ń ṣe ń gbòòrò tí wọ́n bá fẹ́ kíra wọn àyè yóò já ni o wọ́n wà wọ́n kíní pátì ilẹ̀ yíbò mo ti kọ́ rí kíní yẹn gbà musaaf ní 1996 tí wọ́n bá ń kíra wọn kìí ṣe tọkọtaya o wọn ó dìmọ̀ra wọn díẹ̀ wọn àmọ́ fọ́ gba lẹ́yìn báyìí àfìgbà tí ó tó ọdún mélòó kan ni mo bá rí ń bí nínú ọgbà ẹni tí èyí ṣe yàwó wọn fọ́ gba ó tún wá ti burú jù yún lọ́nzìn wọn ó dìmọ̀ wọn tún kí sí ẹ̀ zina ọwọ́ ni gbígbá mú wà ríjìlù zina àlèkútọ̀ zina ẹsẹ̀ onírìnrìn máa fẹsẹ̀ wá òun zina káàkiri wàlkọ́lbù yahwa wàyàtàmánà wàyùsọ́dìkù dáàlì kàlífàrjù wàyùkàdìbùhù ẹ̀mí òun ó máa wá fẹ́ nǹkan yẹn yóò sì máa tàn mọ́ ẹ̀ ó wá kù sọ́wọ́ abẹ́ bóyá yóò sọ dòdodo àbí yóò pè nírọ́ níta fẹ́ fàyọnú àdìsí yẹn ni pé zina gangan lẹ̀ṣẹ̀ ńláńlá ṣùgbọ́n kẹ́yàn kan róbìnrin kan ti ń lọ bóyá kó wẹ̀wà bó ń rèdí èèyàn wá wo èèyàn gbójú kò ń bẹ̀ ẹ̀ṣẹ̀ kékeré ni. torí náà kẹ́nìkan máa sọ pé àti zina ẹni bá ti wo zina náà ni nínú òfin tàwọn nàṣọ́rọ́ isa ọmọ mẹ́ríàmà jésù ó ní tó bá jẹ́ ojú rẹ ni ò ní jẹ́ kó ní ó dí ọ lọ́nà níbi kíni níbi ìjọba ọ̀run kò yọ ojú yẹn ànábì ò káwa pé káwa yọ ojú yẹn ànábì ni rẹ ojú yẹn sílẹ̀ so ó yẹ káwọn ti nínú táwọn àbá sọ onímọ̀ kọ́dí sálàfà mínà lè máa ṣì àwọn ẹ̀ṣẹ̀ tá a ti ṣẹ̀ tó ti kọjá dákàrọ̀ dálíkà ibn kathir àni ali ibn abi talha àni ibn abbas wakada kọ́lá zainu ibn eh, ah, aslam imam ibn kathir ó gbà pé abdullahi ibn abbas àti zaid ibn aslam àwọn méjèèjì sọ pé n ti ń jẹ́ṣẹ̀ kéékèèké lèyí tá a ti dá sẹ́yìn inú ẹ̀ṣẹ̀ tó ti lọ bẹ́ẹ̀ náà ni imam ibn jarir ó gbà látọ̀dọ̀ ṣùgbà ani mansur ani mujahid anahu kọ́la fi àdí ilẹ̀ àyà ilẹ̀ lamam kọ́la alẹ́di yàlámà bìdánbì thumma yàdáwù in tí wọ́n ń pè ní ẹ̀ṣẹ̀ kéékèèké òun lẹ́ni tó jẹ́ pé ó kàn ṣẹ̀ṣẹ̀ yẹn lẹ́ẹ̀kan ó sì gbé jùlẹ̀ èyí tó ṣe yẹn ẹ̀ṣẹ̀ kékeré ni ó sì mú orin àwọn lárúbá kan wá tí wọ́n fi gbé lẹ́sẹ̀ wọ́n ní wọ́n máa kọjọ́ ohun intakfirlahumma takfiri jamma wa áyù abdin laka ma alamma ọlọ́run tó bá fẹ́ foríjìn wa foríjìn wa gbogbo ẹ̀ṣẹ̀ wa pátá o torí kò sí ayò abdin laka ma alamma talẹ́rúsìn rẹ tí ó lẹ́wọ̀n ẹ̀ṣẹ̀ kúkúwú tí ó máa ṣẹ̀ kò sí wọ́n ní wà húwà rọ́jùlù lẹ́dí alam bilifa isha fún mayatu ẹni tó ṣẹ̀ṣẹ̀ ńláńlá tó wá ronúpìwàdà wọ́n ní ilẹ̀ṣẹ̀ kékeré ṣùgbọ́n ọ̀rọ̀ tí wọ́n sọ yìí tó wọlé jù ní tí Abdullahi ibn Abbas ti sọ pẹ̀lú àdìs Abu Hurairah yẹn gbogbo ẹ̀ṣẹ̀ ńláńlá ìṣẹ̀ṣẹ̀ kékeré mo rò pé ó ti yé ẹ̀ṣẹ̀ ńlá lẹ́ṣẹ̀ ńlá ọmọ jẹ́ kí lóògùn ẹ̀ ká túbá ká sì gbé jùlẹ̀ ká mọ́ dédé ẹ̀ mọ́ al-israr wa ń kọ́ ìbéèrè kan lè wáyé ẹnìkan ṣe zìnà ó túbá Ọlọ́run mi ní ṣe mọ́ foríjì mi ó tún ló bá tún ṣe Ọlọ́run foríjì mi ẹlòmíràn tó bá ti ṣe lẹ́lẹ́kẹta ọlọ́run foríjì mọ́ ẹlòmínì ẹ̀ẹ̀méje ní ọlọ́run fún yàn láàyè tí èèyàn bá ti ṣe lẹ́ẹ̀méje rárá o èèyàn lè ṣe nígbà àgbà èèyàn lè ṣe nígbà ẹgbẹ̀rún gbòròpó tiẹ́ sáti túbá ṣùgbọ́n ẹ wá aburú ti ń bẹ ń bẹ aburú ti ń bẹ ń bẹ ni pé tó o bá lọ túbá kó o tó kú áńtà táàtà mashiyatillah ọ̀rọ̀ rẹ wá dọ̀rọ̀ bó bá wù ọlọ́run lè foríjì hàn bó bá wù ọlọ́run lè má foríjì hàn pẹ̀lú májẹ̀mú pé ò ṣẹbọ torí pé akbaruli kabair ẹ̀ṣẹ̀ tó tóbi jù láyé òun lẹ́bọ asàlàyé ẹ̀ lánàá inna shirikala zolomuna ọ̀dín wọ́n ní anabi wa muhammadu sallallahu alayhi wa sallam ó ní allah unabi ukumbi akbari salata ṣe ẹ̀jẹ̀ fún yín nírò nípa àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá mẹ́ta al-ishraku billah tánàbí kọ́ sọnù ṣíṣẹ́ bọ́ sọ́lọ́hun wà huququ li walidayni ṣíṣẹ́ ìyá ṣe bẹ́bá wà kana muttaki'an fajalasa faqal alla qawla zur wa shahadata zur alla qawla zur wa shahadata zur ó ń sọ ẹni tó rọ́wí àdìsí yẹn ni à ń wò pé abánàbí ò ní dákẹ́ mọ́ ànábì ní ẹ̀ṣẹ̀ ńláńlá mẹ́ta ẹjọ́ òun fún àkọ́kọ́ lẹ́bọ ẹlẹ́ẹ̀kejì ni ṣíṣẹ́ ìyá ṣe bàbá wọ́n ní ànábì rọ̀gbọ̀kú lásìkò náà yẹn kó fẹ̀gbẹ́ lélẹ̀ ó wá jókòó ó wá bẹ̀rẹ̀ sí pariwo pé ọ̀rọ̀ ọ̀rọ̀ ẹ̀rí èké ọ̀rọ̀ ọ̀rọ̀ ẹ̀rí èké ó ń sọ bẹ́ẹ̀ títí tá a fi rò pé àbánábì ò ní dákẹ́ mọ́ ni. sọ àwọn yẹn tẹ́yìn bá wá ń ṣe èèyàn ó túbá bólẹ̀ páyà kan wà nù Qur'an táwọn èèyàn sọ pé túbá ń bẹ fún àwọn èèyàn tó ń ṣe lọ́wọ́n ọba láì mà ní kò láforíjìn kìí ṣe inú islam o ẹ̀ṣẹ̀ àmọ́mọ̀dá ó láforíjìn o arákùnrin kan bẹ ànábì ló sọ fún wa nínú àwọn tó ti lọ ó pa èèyàn mọ́kàndínlọ́gọ́rùn-ún ló wá ńgbà tó náà wá pa mọ́kàndínlọ́gọ́rùn-ún ló wá kàláyà ló wá ní ẹjọ́ álìmù wo ló wá ń lu ẹfi ọ̀hún dúlà ìlàmẹ́ni ìlà rọ́ọ̀hìbìn wọ́n wá fi ábìd àrọ́ọ̀hìbìn mọ́nà ábìd olùsìn lọ́hùn ìgbà tó dọ́dẹ̀ òun ti pààyàn mọ́kàndínlọ́gọ́rùn-ún alimin tauba sọ́lọ́n lè forí jìn ó lọ́lọ́run ò lè forí jìn ẹ̀ẹ́ kò sáforí jìn hàn ó kúkú pa òun náà ó bá dọ́gọ́rùn nígbà tí òkúkú ti sáforí jìn káwọn ó ṣí gàba ẹ̀mí ẹ̀ tún pè lẹ́jọ́ gẹ́gbà náà bí ṣe ṣàlàyé ẹ̀mí a máa pè yàn lẹ́jọ́ nínú tafsiri idina siratal mustaqim ló bá tún ní ẹjọ́ sí òṣó wọ́n wá jù níwe ìlà kíni o ìlà àlìm sọ́dọ̀ ní mímọ̀ gangan torí ìwùná kalifarku bẹ́yìnà làábìdì wà làálìm èèyàn lè jó ní mímọ̀ kó mọ̀ jẹ́ ti ń sin lọ́n dáadáa kéé pé kò sin lọ́n rárá o ṣùgbọ́n ó lè mọ̀mọ̀ yẹn náfìlà ó ní bàbá ìmọ̀ yóò ṣàlàyé gbogbo ẹ̀ fún ọlẹ́kùnrẹ́rẹ́ ṣùgbọ́n lẹ́yìn kó kírun ọ̀ràn yẹn àtàwọn náfìlà yẹn irun tó bá sì jí lórúkọ yẹn rákà mẹ́ta ìyókù kó máa wo tíra subhana lẹ́yìn àwọn àkàrọ̀ ànábì kò ní ṣùgbọ́n lómi ooru yóò pẹ́ lórí ìnàró yóò ṣe gbogbo ẹ̀ ní sọ pé ẹni tó nímọ̀ èyí ṣe o mo kàn ń sọ ni o ẹni tí ń ṣe gbogbo ẹ̀ tí ò nímọ̀ yẹn ni wọ́n ń pè ní abid òun ò lọ́mọ béèrè lọ́wọ́ onímọ̀ tó ń ṣe sóhun tí ìkọjá àlà tóró ṣe é ṣe kéèyàn tún sin lọ́n tayọ àlà ẹ̀rí wà lórí ẹ̀ o àti ṣàlàyé òun ni wọ́n ń pè ní atanatọ́fìdín awìlgùlù wù àṣejù nídìí ẹ̀sìn ma laysa mina dín in tí ò sínú ẹ̀sìn kéèyàn lòun fi ń sin lọ́hùn irú ẹni kéèyàn lòun jókòó sójú kan fógún ọdún àbọ́dún mẹ́wàá o kí inú jàmọ́ o sì kí jímọ̀ tàná tóó nìyẹn ó ti kó onú ẹ̀sìn onímọ̀ ni wàá sọ pé ah, lọ mọ́ṣáláṣí lọ jókòó sínú mọ́ṣáláṣí kó o ṣe itikaf tó bá ń ṣe itikaf mọ́ṣáláṣí tí wọ́n ti ń kí jímọ̀ bá sì kó jímọ̀ bá tó bá wọn kí táwọn èèyàn bá lọ tí ìrùn ọ̀ràn èèyàn bá dé jàmọ́ ó tún rí wọn kí ó sì máa sin lọ́nbẹ̀ẹ́ mo rò so yóò sọ bẹ́ẹ̀ fún pé kó lọ ṣe ìtìká tọ̀ látara bẹ́ẹ̀ wọ́n á fi onímọ̀ yẹn wá sọ pé ìrònú pìwàdà ọlọ́run ó gbà ṣùgbọ́n ìbìlú tó wà yìí ìlú burúkú ni kó ń bẹ̀ ó wájú níwèé pé kó lọ ìlú báyìí ìlú báyìí kó lọ darapọ̀ máwọn ẹni rí ń ló fi jẹ́ pé inú májẹ̀mú túbá gan pẹ̀lú àdíìsì yẹn téèyàn bá ti túbá nú ẹ̀ṣẹ̀ àwọn téèyàn jọ ń dẹ́ṣẹ̀ yẹn tẹ́lẹ̀ kéèyàn mọ́ bá wọn rìn mọ́ kódà bó bá gbà kéèyàn ó travel kú òun lù yẹn kéèyàn ó kú fún àpẹẹrẹ ó ti ń jalè tẹ́lẹ̀ ìwọ àtàwọn kan lẹ́jọ́ máa ń fọ́lé ẹ ti mọ gbogbo bẹ́ẹ̀ ṣe ń rìn tó o bá lóò fọ́lé mọ́ wọn lè wá pọ́n kó tú àṣírí wọn kúkú kú òun lù yẹn lọ́mọ gbélu mi bóyá kàrẹ́ ló wà báyìí máa lọ Èkó àbí kó máa lọ Àbújá àbí kó lọ Pọ́tà kó lọ gbégbèsè àwọn ọ̀dọ́ àwọn tó wọ́n adé sí náà wọ́n gbọ́dọ̀ jáwọn wo wọ́n gbọ́dọ̀ jáwọn ẹni ire tó bá yẹ ni ọ́ ó wá lóò ṣe zìnà mọ́ ò ní rìn láàrin àwọn onízìnà yẹn mọ́ wà wá lọ sáàrin àwọn èèyàn tí è ṣe zìnà tó bá jọ mù tí patí ló kọ́ sá fún láyé ò ní lọ patí mọ́ torí bí ẹmu ti mọ́ bẹ̀rẹ̀ ni ò sì ní lọ lé ẹmu àwọn ọ̀rẹ́ rẹ tí ń ṣe ṣíṣe ò ní lọ bẹ̀ ó ti mọ̀ pé ó kọ́ tí fún ọ oníkí ni ọtí wọlé òmu ẹgbẹ́ fún lọ́tí ìwọ náà à ń fìtìjú kárùn kúkú má lọ bẹ̀ tàbí kó kúkú lọ sọ̀rọ̀ ààrẹ dàáfà wọn ni lágbájá ti dàáfà bẹ́ẹ̀ ni ó wà máa ṣàlàyé ọ̀rọ̀ Ọlọ́run fáwọn èèyàn èèyàn ni ó wà yọ fáínálì tó bá kàn ṣe wà sí ní ẹ ó tọ́ sí ní ìsìn náà adé àbá àwọn jọ mú ni o iná ẹ̀kú òun bẹ́ẹ̀ bíi tòun ṣẹ́ẹ̀rì pé wàásí ó dùn lẹ́nu ẹ̀sà torí kò sí tẹ́ fẹ́ fi bojú fún ó mọ́ Ọlọ́run ó wa látara bẹ́ẹ̀ ó ń tàn sá kú kó tó dé lu yẹn màláíkà ti àánú àti màláíkà ti ń jẹ́ ti ìyà wọ́n wá ń du òkú ẹ̀ wọ́n ń du ẹ̀mí ẹ̀ màláíkà àánú ni ó ti túbà màláíkà ti ìyà sọ pé kèdè ìlú ti ń lọ ọlọ́run wá ní kí màláíkà kan tún dájọ́ láàrin àwọn méjèèjì pé ibi tó bá súnmọ́ jù nínú ìlú méjèèjì màláíkà bẹ̀ ni ó gbé tó wáyé pé ìlú títí ń bọ̀ ló súnmọ́ jù ibẹ̀ ni ìyà ni ó tọ́ sí tó bá jẹ́ pé ìlú ti ń lọ ló súnmọ́ jù yóò rojú rẹ ọlọ́run ọlọ́run àdífin ànábì ní ọlọ́run wá ń sún ilẹ̀ yẹn pẹ̀lú àlùbáríkà pé ó ti tú báyẹn ó wá sún mọ́ ìlú tí ń lọ yẹn ju bí títí ń bọ̀ lọ bí mọ̀lẹ́kà àánú ṣe gbé nìyẹn ń tá fàyọ́ ń bẹ̀ ni pé ó ti tú bá nígbà twenty lórí ẹ̀ṣẹ̀ kan ẹnìkan wá sọ mọ́ pé ọlọ́run ò lè gba túbà rẹ mọ́ ó ti di túbà gúnugún irọ́ ni o ọlọ́run máa gbà o mo rò pé àwọn ọmọ àdúgbò yín tó ti fún lóyún wọ́n ti tó mẹ́wàá àwọn tó ti ṣẹ́yìn fún ọ wọ́n lé lógún àwọn ọmọ kan ti ẹ̀wà tó bí sílẹ̀ yíbò nígbà tó ń ṣiṣẹ́ ń bẹ̀ nígbà tó wọ́n sábìsì tó ráhàn kọ́pà wọ́n máa bí máa kiri ni ọ̀pọ̀lọpọ̀ ọmọ ni wọ́n bí fáwọn ọmọ Yorùbá nílẹ̀ yíbò báyìí tí wọn ò mọ bàbá wọn nígbà tó wọ́n sábìsì ó ti fọmọ bíi mẹ́ta lóyún wọ́n máa wá wọn kiri níjọ́ tí wọ́n bá ń ṣe passing out ni ó ti sá lọ so àwọn ọmọ yẹn kò bóyá ọlọ́run ṣàánú ẹ̀ o tó bá díjọ́ gbé ìdàlùkì àmọ́ táwọn ọmọ yẹn lọ wọ náà ni bàbá àwọn ní tí ò kọ́ wọn lẹ́sìn sórí pé oníṣẹ́ ṣe sà ẹ̀yin ọmọ yunifásitì tẹ́ ẹ ń lọ fún field trip ẹ̀yin tẹ́ wá ń geology àti geophysics tẹ́ ẹ ń lọ fún field trip ní kí lorúkọ ìlú yìí ní ẹ̀yìn kí tá a bá kọjá tá a bá ń lọ náà ó chi igara. tẹ́ máa lọ fí tìrìpù àwọn ọmọ college of education bẹ̀ tẹ́ fún lóyún àtàwọn ọmọ inú ìlú tí wọ́n ti rí kọ́ ọmọ yunifásitì dé jàgíní jàgíní tó lọ bímọ sẹ́yìn táwọn ọmọ yìí lọ di nǹkan mí kèfèrí ṣe ti rí ìdí téèyàn fi gbọ́dọ̀ ṣọ́ra ń bí zìnà ó fẹ́ nìkan lóyún ó sá lọ ọmọ yẹn wá lọ di rí njọ́ gbèǹde ń bolú fẹ́ gbègbà sórí pé wàhálà dé ńlọ́ọ̀fìmọ̀ pé ń bẹ lọ́rùn ẹ̀ ẹlòmíì bímọ ní ìsinsìn wọ ọmọ ẹ̀ lójoojúmọ́ kò lè kílèmù ẹ̀ ó hàn pé obìnrin yìí àlè òní ọmọ òun lọ́mọ yìí kó wá béèrè ẹ̀ ń lè bàbá ẹ̀ wọn ò ní bẹ́rí ẹ̀ yóò sì máa wo lójoojúmọ́ ẹ̀ ọmọ òun sì lọ́mọ yìí. irú ẹ̀ pọ̀ ìmí nǹkan àwọn èèyàn mọ̀ pé ọmọ yìí ẹni ni ó jọ́ kò lè kílèmù ẹnu aláṣẹ dànù ni ṣẹ̀rí ànábì ni àlùwálà lílikíni lílifirọ́ọ̀ṣì rọ́jìmú lèlè ahìr wàlẹ̀ ahìr rọ́jìmún wàlẹ̀ ahìr rọ́jìmún rọwọ́ Bukhari ni anábì sallallahu alaihi wasallam ń sọ nípa àwọn aláṣẹ dànù olóńsọ ń bẹ̀yẹn ọmọ yẹn o ọkọ tó níyàwó ló lọ́mọ o òkú àṣẹ dànù ìwọ tó ṣe zìnà tí wọ́n mú ìwọ ló jìyà olóko ìyẹn ló fà tó yẹ pé wọ́n rèpù obìnrin kan lẹ́yìn tí wọ́n ti fọnú ẹ̀ tí wọ́n ṣe gbogbo ẹ̀ obìnrin yẹn bá lóyún tó bímọ kìí ṣe máa yẹn tó rèpù ẹ̀ ló lóyún o ọkọ ló lóyún a ti ṣègbìyànjú táyà àti fọnú ẹ̀ àti ṣe gbogbo ẹ̀ ó wá lóyún ọmọ ọkọ ni o kìí ṣe ọmọ ẹnìyẹn o ìdájọ́ ànábì nìyẹn sallallahu alaihi wa alihi wasallam tó alámàm nítorí àsìkò ẹ̀ṣẹ̀ kéékèèké tá a sọ yẹn kí ló gùn kílé èèyàn máa fi tú bá ń bẹ̀ òun tiẹ̀ òun àwọn iṣẹ́ eré tá à ń ṣe òní ò mọ pàwọn yẹn rẹ́ nínú hadith isham bunu urwa an abi an imran mawla uthman fi في صحيح مسلم قال سمعت عثمان بن عفان وهو ó ní òun gbọ́ Imran maula Uthman ni o ní tí wọ́n ń maula ni free slave ẹrú ta ti bọ́kùn lọ́rùn ẹ̀ ó ní Usman wà ní gbangba mọ́ṣáláṣí ń jọ́ kan fàjá olùmọ̀ádìnà ìndà asiri ẹni tí ń pèrún ṣe pé Usman ní khalif muadhin muadhin wà lọ bá pé alazari ti tó fàdá àbíwádùn in alìwòdó wàlìwádùn náà kàlfàrùkù bẹ́ẹ̀ ìnahùmá ó wá ní kí wọ́n bò ń gbé wàdúhù ní igbá tí wọ́n fi ń gbómi àlùàlá omi àlùàlá gangan ní kí ni àlùwòdò ó ní kí wọ́n bò ń gbómi àlùàlá wá fatawa dọ̀m usman wá ó ṣe kí ni rọ̀dí aláàánì ó ṣe àlùàlá fún makol lẹ́yìn náà ló wá ní wallahi la uhadithannakum hadithan laula ayatan la uhadithannakum o ó ní wallahi la uhaddisannakum hadisan láwòlá aya fi kitabillahi ma haddistukum inni sami'tu rasulallahi sallallahu alaihi wasallam yaqul la yatawadda rajulun muslimun fayusinu alwudu'a fayusalli salatan illa ghufira lahu ma baynahu wa bayna salati lati talihi ó ní Uthman ní òun ó sọ àdíìsì kan fún yín ó búra ni tí èyí bá ń ṣe áyà kan tó wà nínú kùránì ní mi ìbá tí sọ àdíìsì náà orúwà nú àwọn rọ́wí àdíìsì yẹn ó ní áyà tí Usman sọ ní innal ladina yaktumuna ma anzalina minal bayyinati wal huda min ba'di ma bayyanahu linnasi fil kitabi ulaika yal'anuhumullahu wa yal'anuhumul la'inun òun náà ni pé dájúdájú àwọn tí wọ́n fi ń pamọ́ ìtọ́lọ́wọ́n bá sọ̀kalẹ̀ nínú àlàyé àti di ọ̀ràn pẹ̀lú ìmọ̀nà lẹ́yìn ìgbà tá a ti ṣàlàyé ẹ̀ fáwọn èèyàn nínú kùránì àwọn tí wọ́n fi ń pamọ́ tí wọ́n jáwọn èèyàn ó mọ̀ ọ̀láyínkà yẹlẹ́nu umu ńlọ àwọn wọ̀nyí ọlọ́wọ́ bá láàánà wọn wọ́n yẹlẹ́nu umu ńlá inú gbogbo àwọn tí ń ṣẹ́bilé èèyàn náà mọ̀ ṣẹ́bilé àwọn náà ilé òfin jẹ́ pé ẹni tó bá jó ní mímọ́ ò gbọ́dọ̀ fìmọ̀ pamọ́ anábì sallallahu alaihi ó ní mankatama ilman alijama Allahu yawmal qiyamati bilijami minan nari ẹnikẹ́ni tó bá fi ìmọ̀ kan pamọ́ ní máa ìsìn báyìí máa ṣẹ̀ríà tí ò sọ fáwọn èèyàn ọlọ́run ọbọ̀ fi ìjánu náà sẹ́nu rẹ̀ tó bá dojú àlìkìyàmà ẹ̀rùpọ̀rọ̀ yẹn lágbára tó ó ní àyà yẹn ló ń wò kí ló wá sọ ó ní inni sami'tu rasulallahi yaqul mo gbọ́ tí òjíṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam sọ báyìí pé la yatawadda rajulun muslimun ẹni tó jẹ́ mùsùlùmí ò ní ṣàlù àlá kó sì ṣe dáadáa fàyùsọ́lì sọ̀lá àtàn kó wá kírun kan tó jẹ́ rùn ọ̀ràn èèyàn ilà gúfìrọ̀lá umar bẹ́yìn wà bẹ́yìn sọ̀lá àti lẹ́tì tẹ̀lé ha àyàfi kọ́lọ́hún ó ṣàforíjì ẹ̀ṣẹ̀ tí ń bẹ fún láàrin irun yẹn sí irun tí ó tẹ̀lé ṣàǹkọ́rọ̀ lámọ́mù là ń sọ ẹ̀ṣẹ̀ kéékèèké nù rí wáyà míì mínú mùrí in mùsùlùmí ìyẹn ni pé rìwáyà mi inú sọ́yìn muslim ó ní mamin ìmúrí in muslimin kò sí mùsùlùmí kan tàdúrú sọ̀láàtún maktubatun tí àsìkò irun ọ̀ràn yẹn tó bá láyé yóò sínú udú àwù tó wá ṣe àlọ́ àlá rẹ̀ dáadáa wàhùṣù àà tó sì páyà ọlọ́run tó wàrùkú àà ó kírun náà pẹ̀lú ìbẹ̀rù ọlọ́run ó sì ṣe rùkú náà dáadáa nínú ìrun ilà kánà ti kàfàrọ̀tàn lima kọ̀bìlá á mínà dùnú bi àyàfi kó jẹ́ wípé in tó ṣe yẹn àlọ́ alá tó ṣe irun tó kì yẹn yóò há dànù èyí tó ti ṣẹ́nu ẹ̀ṣẹ̀ ṣáájú àsìkò yẹn mọ́lámù yóò ti kàbí ìrọ̀tàn tí ò bá ti ṣe kí o tí ò bá ti dẹ́ṣẹ̀ ńlá wàdálìkà dáhàrọ̀ èyí ṣe jọ́ nìkan o gbogbo gbani o ẹ̀rí májẹ̀mú tánàbí fi sí tí ó mú ọ̀ràn èèyàn ha ẹ̀ṣẹ̀ dànù ni pé èèyàn á jìnà sáwọn wo ni o ẹ̀ṣẹ̀ ńláńlá ó fi hàn pé ó kàn wo obìnrin kan lọ́kàn ní ah, ọwọ́ mi ó sì ti ọmọ yìí ah, kọ́wọ́ wọn ó tẹ̀ ó kàn ró ni ò ṣe tó bá kírun yóò pa ẹ̀ṣẹ̀ yẹn rẹ́ tó bá ti ṣàlọ́ àlá náà rìwáyà mi wà pé omi tó ń kán látojú wa àtàwọn omi tó ń kán tó ń ro tótò tó ń gba tá à ń ṣàlù aláyẹn àwọn ẹ̀ṣẹ̀ yẹn ń tẹ̀lé jábọ́ àwọn ẹ̀ṣẹ̀ kéékèèké ni o kọ́lọ̀ ó sàánú wa èyí tá a fi gán yẹn nínú àwọn hadith òun náà ni hadith tánàbí ni òun náà wà nù Imam Muslim as-salawatul khamsu wal jumu'ati ila al jumu'a wa ramadanu ila ramadana mukaffiratu ma bainahunna ìdajì ìrun márààrún tàǹkì jímọ̀ kan sí jímọ̀ kejì Ramadan kan sí Ramadan kejì ó ma ha awọn ẹ̀ṣẹ̀ ti n bẹ láàrin wọn dànù ti le jìnnà sáwọn ẹ̀ṣẹ̀ nlanla èyí tó yorùbá máa ń sọ pé àlè kórí ni ṣùgbọ́n ṣe ẹ̀ṣẹ̀ ńláńlá lórí ó jìn o mo rò ara yìí ṣòkúta ṣìnà ló ṣe yẹn kọ́là ń wí o àwọn ẹ̀ṣẹ̀ kéékèèké bíi ìsọkúsọ náà máa jáde lẹ́nu èèyàn ń gbà míì mo rò pé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ irú àwọn yẹn ni nǹkan yẹn máa ṣe kí ni yóò parẹ́ wọ́n mọ asaru lè máa sí ya alali iman kí wàá lórí pa ẹ̀ṣẹ̀ lórí iman kai oh pẹ̀lú ògo ọlọ́run tó bá dọ̀la àmọ̀ tẹ̀síwájú lérí ẹ̀ aliwunaka aláàkọ awìlì ìlàkọ bayna dunubi awìlì máa sí ya wàlì iman ǹjẹ́ ìbáṣepọ̀ kan ń láàrin ìgbàgbọ́ àtẹ̀ṣẹ̀ tó bá yẹ kó wà mọ̀lẹ̀ atharu yàní atharu lè máa ṣìyà alàlè ìmọ̀n kí lórí pa ẹ̀ṣẹ̀ lórí ìgbàgbọ́ abẹ́lọ́run bá lè kí ọlá kó fún alágbọ̀ọ́yé ẹ̀jú bá ti ṣàlàyé ẹ̀ lọ ẹ mẹ́jà àgbàgbé ibi tá a ti lọ gbogbo bí tá a tí a dé níbẹ̀ òun náà ni àyà ẹlẹ́ẹ̀kẹrìndínlógún àyà 16 òun là ń sàlàyé abẹ́lọ́ ọba alẹ́kẹ́ ọlákún fún alágbọ̀yẹ́ ẹ̀ dáadáa wa lọ́mọ́jì ó bá jẹ́ àlékún dáadáa lọ́n kó ṣe fún wa àwa tá a sọ èyí tá a sọ yìí bó ṣe yé wa mọ́ la sàlàyé ẹ̀yẹn àṣìṣọ́ ọbẹ̀ ó wá látọ̀dọ̀ wa àti ṣàìtọ́n kọ́lọ́n kó forí jìn wá léré ẹ̀ èyí tá a wí tó bá a mu ó wá látọ̀dọ̀ ọlọ́n ọlọ́n kó mọ́dún wá ládà ẹ̀ àwa tá a gbọ́ náà ọlọ́n kó ṣe bẹ́ẹ̀ fún wa rabbana taqabbal minna innaka anta samiul alim وتب علينا يا مولانا إنك أنت تواب رحيم واهدنا وافقنا للحق وإلى الطريق المستقيم والسلام عليكم ورحمة الله وبركاته kí ni ìdájọ́ ọmọ òyìn fà ọmọ fi ìròyìn ẹ̀ ọmọ fi wí àmàbí Ibrahim ẹjọ́ kí ni ìdájọ́ ìròyìn àfà kan wọ́n fi ìròyìn àmàbí Ibrahim ìṣọ̀kúsọ ìgbìmọ̀ táwọn ọmọ sọ. wàlá bàtà àwọn ilé tí wọ́n bẹ̀ sí òyìn rẹ̀. naam. ọ̀rọ̀ àbí ìròyìn bí àwọn Ibrahim wọ́n fi wé wọ́n fi wé àwọn Ibrahim. ok. lórí ayé àti lórí ìgbìyànjú sọ́nà sí. ok. well. ọdún mi ò mọ̀ mi ò mọ̀ dájú ẹ̀ mi ò mọ̀ èsì lórí ẹ̀ kò yé mi tabarẹ́ tó mọ̀ ó lè dáhùn náà abadu kò yé mi ní mi alaikum salam wọ́n ní ṣé ọ̀ràn èèyàn ni kásàlù alákéèyàn tó pèrún kìí sọ̀ràn èèyàn o ó kàn dá kéèyàn sàlù alákó tó pèrún ṣùgbọ́n kò sínú májẹ̀mú ìrun pípé àlù aláṣíṣe náà Wa alaikum salam. Ṣé ó tọ́ pé kí Muslim sister ó ṣiṣẹ́ ń báǹkì ní agbègbè tá a wà yìí? Torí dírẹ́sì tó kàn rí pa lórí ẹ̀. Kìí ṣe báǹkì nìkan ni wọ́n ti máa sọ pé kéèyàn. Àwọn organizations kan wà tó bá fẹ́ jẹ́ bí ọ́ṣà ńkọ́. Àwọn tó ń kí ni wọ́n máa ń pè àwọn tinú ẹrú pílẹ̀ ni wé kí ni wọ́n máa ń pè wọ́n wé tàmọ̀kọ́ ó stẹ́ẹ̀sì àwọn hostess inú aeropílẹ̀nì ńkọ́ inú bàálù àwọn tó wà lọ sí ní hòtẹ́ẹ̀lì ńkọ́ àwọn waitress àtàwọn receptionist so kìí sọ̀rọ̀ báńkì nìkan gbogbo àwọn iṣẹ́ tí wọn ò ní jóbìn ó bòhò ara obìnrin mùsùlùmí ò gbọdọ̀ ṣe mo rò pé gbogbo iṣẹ́ tóbìnrin mùsùlùmí tí wọ́n wà á fi òfin sí pé ó gbọdọ̀ bòhò ara àwọn míì bẹ́ẹ̀ tí wọ́n lò gbọdọ̀ borí o ó ṣírí ẹlẹ́ni o obìnrin kódà kẹ́ máa san one one million bẹ́ẹ̀ obìnrin mùsùlùmí ò gbọdọ̀ ṣe wallahu alam alaikum salam ẹni di àlàyé torí ètè mi ń ṣe lọ́wọ́ iṣẹ́ àfáà mú ń ṣe torí pé iṣẹ́ àfáà ni kó ṣàlàyé ẹ̀sìn fáwọn èèyàn so ìdájọ́ ọrú àfáà tá ń ṣàlàyé ọ̀rọ̀ ọlọ́run fáwọn èèyàn báyìí òun náà ni pé pẹ̀lú ògo ọlọ́run ọlọ́run ó yọ́nú sí wa pẹ̀lú ògo ọlọ́run àmọ́nà ìmọ̀ ìmọ̀ torí ìmọ̀ tẹ́ rí àmọ́nà ni o so pé àmú àmọ́nà yẹn àmú ìwọ̀ ìkú lọ́rùn wa so bó ṣe rí nìyẹn wallahu alam ẹ̀sàlám tẹ́ gbàlérò pẹ̀lú jálàbí torí tó yẹ kí n sọ bẹ́ẹ̀ bàbá mi àgbo ilẹ̀ ó mọ àgbo tóyún bá ń wálẹ̀ lára obìnrin téèyàn lè fún mu tóyún yẹn ò ní wálẹ̀ ó mọ bí ọmọdé bá ń yàgbẹ́ gbuuru ń tá fún mu ìgbẹ́hùn ó sì dá mo sì já àfa àwọn èèyàn wá ń wá sọ́dọ̀ mi wọ́n bá lóyún wálẹ̀ lára obìnrin kan àgbo rẹ̀ ni mò ń já fún mo sì ní fifty thousand lówó àgbo yìí o mo gbà á ìgbẹ́ gbuuru yìí five thousand ogún ẹ̀rí lẹ̀ mo gbà á irú yẹn inú Islam mubau ìgbàláyé wà fún so ti yé ó dàbí medical doctor tó jẹ́ àfà náà ni tó gbé ṣé stethoscope wọn ń pè kíní tó fi ń test ẹ̀ ló wá ní owó consultation ó san àwọn èèyàn sì bá mu sẹ́yìn ẹlẹgbà lérò ok wàá ní kíní tó ń tẹ̀lẹ̀ tó bá ilẹ̀ títẹ̀ etí ẹ̀jọ̀ ẹja gbọ́dọ̀ náà ilẹ̀ títẹ̀ tó wá pé ìtumọ̀ ni pé ẹni tó fi ń yẹ nǹkan wò pé bó lọ́lá ó ṣe rí kìí ṣe yẹ̀pẹ̀ títẹ̀ nìkan gbogbo ọ̀nà téèyàn bá ń lò láti fi wo pé kí ni ó ṣẹlẹ̀ lọ́la èèwọ̀ nínú ṣẹ̀ríà Islam ẹlẹ́ẹ̀kejì ẹbọ ni nínú ṣẹ̀ríà Islam ṣé wọn pé a ti kàánú súrọ́tù Lukman lẹ́ẹ̀kan súrà kọkànlélọ́gbọ̀n tọ́lọ́ ní ma náà fún mọ́ dá bùgọ̀dá ẹnìkan ò mọ tí ó ṣẹlẹ̀ lọ́la àti kánú tẹ̀sírì náà tọ́lọ́ ní kànábì inú àwọn sọ fún wọn pé òun ò mọ tí ó ṣẹlẹ̀ lọ́la inú súrà táwa igan pẹ̀lú ògo lọ́wọ́ àdìbẹ̀ ọlọ́ni ànábì ò sọ pé mi ò mọ tí ó ṣẹlẹ̀ lọ́la sọtẹ́nìkan wá ní òun fẹ́ mọ sọ tí ó ṣẹlẹ̀ lọ́la lòun mú níṣẹ́ ó ti kó inú ìsìláàmù ibi àwọn àṣìṣe nìyẹn o ká ní mo rẹ́nìkan ń tẹ̀lé ń sìn mí ní pé kódà máa sálámà sí ìgbà tó tó di nígbà tá a bá ṣàlàyé fún tọrọ yẹn yé tó wá ní tóun ó ṣe ń nu toró lè kódà ẹlòmíì lè rò fi ran àwọn mùsùlùmí lọ́wọ́ ni tí ẹ bá sọ pé kò yóò bínú sí yàn ká ah, lágbájá lòún ràn lòún sọ fún tó ṣe báyìí yóò sì yóò sì wa nu gan wábi nùjú àyà ni ọlọ́run ní pẹ̀lú ìràwọ̀ àwọn èèyàn mọ̀ ọmọ náà ah, ìràwọ̀ tó ń wo yóò fi ń tọ́ àwọn èèyàn sọ́nà ni sẹ́rí pé kò yé nìyẹn lẹ́yìn aṣẹ̀wá jókòó á ka àwọn àyà Quran fún á ka súnà ànábì fún á sọ̀rọ̀ àwọn gbogbo tí wọ́n sọ lórí iṣẹ́ wíwò pé kò dáa lẹ́yìn náà tó ń wá rí tó wá kà á tán tó rí pé sọ pé so bí iqamatul hujja yóò wá anábì ní man atọ arọ́fan man ata arọ́fan auka ina wa sọ́dakọ̀ bima qal fakọ̀dì káfàrà bima unzila ala muhammad ẹni tó bá lọ bá alágbígbẹ́ alágbígbá àbólọ́bá yẹ̀mí wò kan anábì ní ó ti ṣe kèfèrí sí tóun tọ́lọ́ ń sọ̀kalẹ̀ fún ànábì nínú rìwáyà kan wa sọ́dakọ̀ bima qal kò sọ wà sọ̀dákọ̀ bímọ kọ́ọ̀lù ànábì ní ẹni tó lọ yẹ nǹkan wò ọlọ́run ọba ò ní gba fún odidi ogójì ọjọ́ kò sì gbọ́dọ̀ mọ́ kí torí tí ò bá kí ó tún di kèfèrí nù ṣùgbọ́n ogójì ọjọ́ ló fi ta káàdì fún bóyá yóò máa mú tó jẹ́ pé ó lè jẹ́ ọ̀tún tó kọ́kọ́ dáadáa tó jẹ́ pé ó wá pèyàn pé kí ní òun rí pé òkè bá wọn kà wípé kí ni ìbò tó gbà nílò lórí ẹ̀ nítorí pé ó bá sọ fún yín pé ẹ̀ ní gbọ́ wípé tó bá ta kínní tó bá jọjọ́ gbé dàlẹ̀ kí á mọ̀ kí ó bá ti ilé ẹ̀ pé ó fẹ́ wọ náà pé kó wá pè òun wípé tó bá ti pè òun òun á tó wá sọ fún òun á wá pe àwọn tó jẹ́ pé wọ́n gbé wọ́n gbé wọ́n tún gbé

èmi ń páyà ìyà ọjọ́ gbèǹde ti n bá ṣẹ lọ́hùn so tẹ́nìkan ànábì gangan lóòrùn bẹ̀rù ìyà yẹn o ẹnìkan á ní kó pé òun ànábì ní òun gan fúnra òun bẹ̀rù so <laughs> ọlọ yàwùmọ̀ là tamliku nafsun li nafsin shay'a wal amru yàwùmọ̀ idilillah ọjọ́ tẹ̀mí kan ò ní lágbára láti ṣe àǹfààní kan fẹ́mi kejì gbogbo tí ń jẹ́ àṣẹ lọ́jọ́ náà tọ́lọ́ ni يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه لكل مريء يومئذ شأن يغنيه kálukú ó máa sáfúra wọn ní ṣókí kálukú ní ọ̀rọ̀ tiẹ̀ ó kà láyà ńjọ́ náà àyà kùránì ni ọ̀rẹ́ ó tún ẹ̀gẹ́ ńjọ́ náà fẹ́ gbọ́dọ̀ ti fẹ́ ráyè tẹ́ nìkan. ẹ́ so bí yòó ti rí nù àbá ṣùgbọ́n o ẹ̀kọ́ tẹ̀mí ó kọ́ ni wọ́n ṣe fún ọ lésì kí ló dé tó ka sọ̀lá ìfàtí ah Ibrahimiya ni mo mọ́ ń kásá ṣọ́nà pé kí ló dé tó ka sọ̀lá ìfàtí ah Ibrahimiya ni mo ń ká mọ́ ń ṣe ó ṣàṣàlá ìfàtí bí ní astafula ẹ̀ téèyàn bá kọ̀ pé òun ṣàṣàlá ìfàtí bí kẹfìrí nù à ń ṣàṣàlá ìfàtí bí nígbà tí wọ́n ń ka sọ̀lá ìfàtí lẹ́ẹ̀kan kọ́ ah rárá iye tí mo rí nínú lálàrí ni mo ń ká àṣàlá tó wà nínú lálàrí ó sì ní alámọ̀sọ́lẹ̀ alámọ̀mọ̀dì wa aláàlì Muhammad kàmọ́sọ̀lẹ̀ ìtà aláìbìrì lálàrí nìkan ló wà mo tún rí inú ìsíyà ṣe ìsíyà nìkan ló wà mo tún rí inú rìsálà nìsa ni àwọn ìyẹn ni mò ń kà wọ́n fi hàn lẹ̀ báyẹn mo rò pé tiẹ́ torí o ti sọ fún pé ètò orí inú tíra alam